الحمد لله الذي حلل النكاح وحرم الزنا والصلاة والسلام على خير من تزوج وعندما كيف يتزوج نبينا محمد وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته dín ní ọgbọ̀n twenty nine nínú ọdún lọ́sídà ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún méjìdín ní ogójì ìjọ tàbí ọlọ́wọ́ ọ̀dọ́lọ́wọ́ mo kí àwọn akẹ́kọ̀ọ́ ilé ilé ẹ̀kọ́ nípa ọ̀gbìn ní ìlú ìlú ọ̀rá níbí báyìí. Àwọn tí ọlọ́run fi takoko ìdókò wa yìí ní àwọn tí a ń darí àwọn darí tí ọ̀sọ̀ mùsùlùmí nílé ẹ̀kọ́ yìí àti gbogbo àwa tí wọ́n pè ká wá náà lápapọ̀ mojú wa pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wọ́n ní wọ́n fẹ́ kí a nípa ìgbéyàwó nínú Islam àti nígbèkó làwọn yẹn ti ń dé. kà wá ní wípé bó ló ti yẹ káwa ti gbìyàwó ní ìsìlámù tábàkà mẹ́nu bá àtẹnu àtẹnu mọ́tò ti nítorí bí wọn tó bá ti yàtọ̀ sí Islam, ẹ̀sìn mi ẹ̀sìn ìsìlámù lẹ́sìn wọn tó bá ti yàtọ̀ sí ìsìlámù ẹ̀sìn mi ìsìlámù kẹ̀dẹ̀rẹ̀ yìí ti bọ́ wá fún ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀láti ọ̀sán nìkan. àbúwá sọ nípa ìjọsìn nìkan. bí kò ti pé Islam ó mú ọ̀rọ̀ ìmánì wá ìgbàgbọ́. Islam mú ọ̀rọ̀ ìjọsìn wá. Islam tó wá mú ìbádókò ẹ̀dá wá. ẹ wá bí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ìyẹn tún ní ṣe nípa ohun tó ní ṣe pẹ̀lú ìbádókò ẹ̀dá àkọ́kọ́ náà agbọ́dọ̀ ìjọ lọ yé wa bíbí ẹ̀sìn ìsìlámù yìí ó ti wá lóko òru káfẹ́yàwó ọlọ́run ọmọ sùpánù ọ̀dà ara ní sùwàtò ráì ayé àti ìdílé ogójì ọlọ́run ọba ní wọ́n lọ́kọ̀dà àwùsánná oṣùlá ní àwùjẹ́ká wọ́n yà á ń lọ́mọ́ àzùwáyé mọ́tò òyìnbá. ọlọ́run ní pàápàá adìrin àwọn ẹ̀rẹ́ ń fẹ́ kàkà jọ ọlọ́wọ́ àyàlọ́ sọ́lá àwa ní àwọn ẹ̀rẹ́ ń tí wọ́n níyàwó tí wọ́n sì lọ́mọ. bákan náà ọlọ́run tún pàtẹ inú sọ́ọ̀tù náà ọ̀run ááyà kejìlélọ́gbọ̀n ọlọ́run ní gbó. والصالحين من عبادكم وإمائكم ọlọ́run ní àwọn tó jẹ́ àpọ̀nù yìí ẹ̀fẹ́ yàwó fún tó dáa nínú àwọn ẹrú yìí ọmọ nínú àwọn ẹrú yìí lọ́kùnrin wọn ni àti lóbìnrin wọn nínú àyà mi ní sọ́ọ̀tún ní sára àyà ẹlẹ́kẹta ní sàǹkì mọ́ mìíràn ní sára. ọ̀nà ọ̀túnlẹ́ta ọ̀rùnà. ọlọ́run ní ẹsẹ̀ òde tó bá dùn wọ́n yìí bóyá kẹ́mi kọ̀ọ̀kan fẹ́ méjì méjì ẹnìkọ̀ọ̀kan ẹnìkẹ́lẹ́ fẹ́ méjì kẹ́mi ní tó fẹ́ méjì. tàbí kẹ́mi kẹ́lẹ́ fẹ́ mẹ́ta kẹ́mi kẹ́lẹ́ tó fẹ́ mẹ́ta tàbí kẹ́mi kẹ́lẹ́ fẹ́ mẹ́rin kẹ́lẹ́ ní tó fẹ́ mẹ́rin wọ́n ló ti kọjú àlè ẹ̀rí. ìdílé yẹn máa yọ àwọn àpá káwọn lọ yí pé méjì méjì pé mẹ́rin ni, mẹ́ta mẹ́ta mẹ́fà nìyẹn ó di mẹ́wàá mẹ́rin mẹ́rin wọ́n lé lè nìkan mẹ́tọ̀ nìyẹn ó di méjì lóhùn ajáde yí pé ọlọ́run á lọ pé wàá ṣe fani ètò alẹ́ ìdàgbéyó ọwọ́ àṣìdá pé ọlọ́run tó ní mọ́mì kẹ́kọ̀ọ́ máa jẹ náírà àwọn yẹn lọ́pọ̀ ìgbà káàbù ìjàmbá onímọ̀ ẹ̀rọ ẹ̀rọ àwọn ènìyàn. nítorí wà nínú àgbọ̀ yẹ́ sí i òun ní pé èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ ìyàwó méjì èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ ìyàwó mẹ́ta èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ ìyàwó mẹ́rin. bí ìbá ka nẹ́bí sọ́nà lọ́wọ́ àlùfáà tọ́lọ́ wọn bá fún nígbà láàyè láti fẹ́ ìlú mẹ́rin lọ. ẹ̀rí pápọ̀ ọ̀dẹ́ máa ń pè ní mọ́kànlá àti máa ń pè ní la. àbáwọ̀ alàtùmọ́lé ọ̀rọ̀dìyàn wọ́n ti ń lé wa wípé àtẹ́bí sọ́nà lọ́wọ́ àlùfáà agbọ́dọ̀ nígbàgbọ́ ilé inú agbára tó wà fáńdẹ́lì ìjọmọkùnrin tí ń bẹ fáńdẹ́lì irú èyí tá a lé lára ọkùnrin tó gbádùn ọgbọ̀n ní bẹ lára nẹ́bí nìkan ẹ ní lọ́wọ́ lára nẹ́bí nìkan ẹ kí ìyàwó náà nẹ́bí sọ́dọ̀ wà sọ́dọ̀ ní wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ agbára wọn tó tó sẹ́kùn nípa rẹ̀ gbogbo ẹ tó yàtọ̀ sáà nẹ́bí ẹ̀rí nínú àyà mi ó ti wáyé tó kúrò pé ká fẹ́yàwó òun lọ́rọ́ náà ọba ń pàtóró ọlọ́run ní wọn ní káyà sí ní àdùnkálà pẹ̀lú ẹ̀dùn ní àmúlòdì fún ọjọ́wáyà ìtẹ̀síwọ̀n ilé ìta ọlọ́run nínú àdúgbò mi rẹ̀ nínú àdìgbà fún ọlọ́run lọ́lọ́run òun ní ike láàrin ara yín lọ́lọ́run ti dáyàwó tẹ́lẹ̀ ẹ̀rí kọ́lọ́run ti dàda fún akọ. tọ́bajá tí wọ́n aláàjẹ́ dání yẹn ti sìn ọlọ́run ní ká máa lọ léwúrẹ́ kí yẹn tó léwúrẹ́ sọ̀rọ̀ fún tó sọ́hún tó yẹn ń gbéyé ẹ̀ mọ wàhálà sẹ́yìn oṣù àbákùnrin wọn ní kí yẹn máa lọ fẹ́ àbí máa lu àbí àtò àbí ẹ̀fọ́ wọn ní kí yẹn máa lọ fẹ́ àwọn àṣìyẹ ẹ̀ wàhálà sẹ́yìn oṣù kó tó ti fáwọn ẹ̀rẹ̀ yọ gbọ́ ohun tó yẹn ń gbéyé sùhánàlá ẹ̀ wá wọlé wọ́n tún fi àbá àtọ́sí wọn pé kọ́ wá gbà kọ́ wá bò ń ṣe tọrọ òkú sí ìgbéyàwó tí wọ́n jọ ṣe àtajà. àwọn tó lóyún wa ń béèrè pé tó màdámù kílẹ̀ rí bẹ́ẹ̀ ní fájá tó níbẹ̀ ajá yẹn ojú òkè òdodo pẹ̀lú òwúdi wọ́n ní àhọ́ oníkórè rẹ̀ ti dàrú tó rájà ọkọ rẹ̀ yẹn tí wọ́n bá tó bẹ́ẹ̀. a sọ ìgbéyàwó náà wọ̀ fún yẹn ọlọ́run rẹ̀ sí kó jùlẹ̀ kó jọ tọ́ba rí àwọn ẹja ajẹ́ ẹgbẹ́ rẹ̀ báyọ̀ ọ̀fẹ́ wọn àdúgbò ní fẹ́ wọn á ẹ̀rí. ọlọ́run fún wa pọ̀ nínú àríwá ṣe dáadáa tọ́lọ́run ṣe fún wa láti mọ ọlọ́run lọ́lọ́run ó já sí pé ìyàwó láàrin ara wa náà láti mú ìyẹn la máa fẹ́ ẹ̀rí. ọlọ́run ìyàwó wà láàrin ara yìí ilé ìhà tóbi já sí pé ẹ bá tó ọlọ́run wa ni mo jẹ́ àdàbí ẹni fún mọ́wọ́ ti dàkà wọ́n ọ̀sán ọlọ́run wa fi káàní ìfẹ́ àti àánú ọlọ́run ní kí ní fi ìdáríkà la àyà àjẹ́ ìfọwọ́ ní ní ìsọ̀kà kẹrù. àdéhà kìí sí ẹbí ọlọ́run lọ́lọ́run lọ́lọ́run bẹ́ẹ̀ ní ilé fáwọn ẹni tí bá ń ronú. nípa ilé Islam tí wọ́n ti kòkòrò ká fẹ́yàwó ìyẹn gbọ́dọ̀ sọ fún òun ní fẹ́yàwó ńlọ́wọ́ tàbí sọ fún àwọn akẹ́kọ̀ọ́ bàbá ti kẹ́kọ̀ọ́ ẹ dàgbọn já máa fààyè ní ẹnẹ rẹ já máa fààyè láti fẹ́rẹ́ ra wa lọ́nà aláàbí ká máa fààyè ní ẹnẹ rẹ káti máa ti palẹ̀ mọ́ rẹ ẹ bí afárá náà tó máa ní ìsọ̀rí ọlọ́ àbùdàlá wọ́n mú sí àwọn ẹni mẹ́ta kan wá fún wa wọ́n ní àwọn ẹni mẹ́ta kan wọ́n lọ sí ilé òṣìṣẹ́ ọlọ́ọ̀mọ́ àyàwó sẹ́lẹ̀ wọ́n wá lọ sí ìbéèrè nígbà níbi sallallahu alaihi wasallam wọn a máa sùn lóru wọn a sì tún máa lè lẹ́bí náà bákan náà wọn a máa gbà wẹ̀ lọ́sàn-án nígbà míì wọn èsì gbà wẹ̀ ìyá rẹ súnà nìyà òkè sáré ọ̀rẹ́ yẹn bákan náà àtẹ́bí sallallahu alaihi wọn a tún máa fẹ́yàwó ẹ̀rí wọn á wò pé kéjọ tó ti tẹ́ àwọn yẹn bá ní àtẹ́bí tí bọ́lá fi forí ṣàgbẹ́bí àwọn nǹkan tó ti ṣáájú mẹ́ta àti ohun tí ó padà máa ṣe ọ̀kẹ́ ni wọ́n bá ní òun látò ní lọ. gbogbo ọ̀sẹ̀ òun pátá ààwẹ̀ ni wọ́n máa fi gbà yàtọ̀ sọ́rẹ̀ yẹn. ìkejì bá ní òun látò ní lọ gbogbo òru òun náà sígbà lòun máa fi ṣe òun ò ní sùn rárá nkẹ́ká lòun ò ní jẹ́ ẹrẹ mọ́ nínú ìgbà wa mi wọ́n ní kẹ́kọ̀ọ́ fún ọ̀fẹ́ yàwó àdéhùn sọlọ́mọ́ àgbàlá nígbà tó fi ilé àtẹ́bí wọn lọ àwọn ìyàwó àtẹ́bí wọn lè sì léèrè yìí lọ́dọ̀ wọn. wọ́n á béèrè pé àwọn ẹni yẹn dà àwọn aláṣẹ́yìn yẹn dà wọ́n bá yọjú. wọ́n lérò pa àdéhùn sọlọ́mọ́ àgbàlá yọ ọ̀dọ̀ bá wọn ṣe ìlànà níjọ́ náà wà sọ èké káàmà tó pẹ́ nìkan tẹ́ ọlọ́run ó sì kọ́ nínú ọlọ́run kò mo máa ń kẹ́ o mo ti tún máa ń sùn lóru. bákan náà wọn àtúntò wọn ọ̀sẹ̀ mo lè ti máa ń dáwẹ̀ lọ́sàn-án ìyẹn àwẹ̀ tí ì sọ̀rọ̀ ẹ̀yà bákan náà gbà mí dẹ̀ ní màá fi nù bákan náà wọn àtọ̀tọ̀ wà ní ìlẹ̀ta mo ń fẹ́ yà o bẹ́ẹ̀ ọba fẹ́ ṣe wọ́n jókòó wọn ò ní jókòó torí bẹ́ẹ̀ kọ́mọ wọn ní ká ń sùn lẹ́ni ọ̀lẹ́ ìtàgé ìsara ni nínú àwọn ọ̀rọ̀ tí ń ṣíwájú kòkòrò nínú Islam ó tẹ̀ sí jẹ́ mùsùlùmí nínú àwọn ọ̀rọ̀ tí ń ṣíwájú kòkòrò pẹ̀ka fẹ́yàwó òun náà ní hadithi Muhammad ibn Yasar radiyallahu ta'ala anhu nínú hadithi tí Imamu Nasa'i tí wọ́n gbé jáde ní sunan nù wọn wọn là Nabi sallallahu alaihi wasallam ń sọ pé tọ́tọ́ wọ ìwà ìwà ìwà ìwà ẹ fẹ́ obìnrin fẹ́ẹ́ fi ẹ ẹkún tèmi sẹ́ńtì ti ara yín tó lé tó bímọ ìbéèrè máa ń wáyé kíkí fún ìyá àdúrà mọ̀ pé ó bímọ sẹ́yìn ó ti máa tẹ owó ni irú yìí sẹ́yìn ọmọ kúkú máa ń tẹ̀ irú yìí sẹ́yìn máa ń tẹ̀ ẹ́ ó ti tẹ owó tẹ owó lọ́wọ́ àpàdà ẹ̀ wá gbé yọ ó ti wù yẹn lè má gbé yọ yọ kàn fi sẹ́ńtì dàrẹ́kítà mi yóò tún lọ mú mi ní ọba fẹ́lẹ́ ìyọ̀nù ìjọba fi

ajá tó fẹ́ fún àkọ́kọ́ ti wọlé ọmọ nìyẹn fún ibẹ̀ wọ́n ti wọlé ọmọ. bó wàá ní báyìí wọn làwọn bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀gbọ́n kejì kọ́ àwọn náà ti wọlé ọmọ fún ibẹ̀ àwọn bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀kẹta a wọ́n yẹ kí yẹn sọ fún yín pé a tún padà máa kọ́rọ̀ wa sọ́tọ́ báyà. wọ́n bá yẹn fi inú àwọn kẹ́lí yẹn àwọn pírẹ́sìtì ti fún yẹn níròyìn yẹn nígbẹ́lẹ́ wọ́n ti yọ ilé ọkọ ẹ̀ sọnù àti wọ́n ti fi díẹ̀ fúnlẹ̀ yìí fún mi àgẹ̀ ló máa bá kú láyé yẹ pẹ̀lú ló ti náwó ìdẹ́kùnjẹ tó náwó yẹn yóò wá lọ ra wọn lé pé mi ò ti tẹ̀ lẹ́yìn wọn lálàyé káàdé mi sọ́kọ̀ wọn àtàlà tó ti fún wa nìyí pé obìnrin bẹ́ẹ̀ ti ti ara yín tí ó sì kú jẹ́ ni tí ó sì mọ ẹsẹ̀ torí ìdáná ní ìlú wọn fẹ́ kó jáde lọ́wọ́ ìtọ́bájọ́ ìdàgbàsẹ̀ yára ẹ̀ pọ̀ nínú ìjọ ni òtítọ́nà nígbà tẹ́lẹ̀ ó fi kún tí ó fi pọ̀ ju ká máa fẹ́ra wa lọ́nà ẹ̀tọ́ káàkiri máa di ju ká máa rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tọ́sí náà níbi ìjáde sọ́nà ọlọ́mọ àlùfẹ́lá ń ṣe wá sí òkòrò pé ká fẹ́yàwó nínú Islam òun náà ní hadith Abdullahi ibn Mas'ud rọ̀jì ọmọ bukaraani èyí tó wọn kò kọ́ ọ́ yà tó mi jáde. wọ́n ẹ̀yin ọ̀dọ́ mọ́nìsọ̀tọ̀ àdínkùnmí fẹ́ ẹnì yóò tí ó bá ti lágbára àti fẹ́yàwó ẹ̀nù yìí ó ní ohun tí ó kù ní ìrìnjẹ ó sì tún ní ara tí ó lò tó ní ìrìn. wọ́n lẹ̀ tó bá ti wúra ẹ lójú pé kò sára ìrìn ńlẹ̀ náà lẹ̀ dára ẹ̀ láwọn. kájà náà àmọ́ àbẹ̀yẹ pé kí pé dáhùn nìyẹn nìkan nìyẹn ti fẹ́yàwó ẹ̀nù yẹn ti fẹ́ fẹ́ràn bàbá yẹn dáná àbí nǹkan mìíràn ṣùgbọ́n ẹni tí wọ́n dáhùn sí sọ́lá ló kọ́ wa lẹ́nu kọ́ wa lẹ́mọ̀ọ́dé lórí ti wípé ẹni tó bá ti ní ewu tó lè fóbìnrin jẹ ìnáwó kò sí lágbára àti kékeré ìyẹn olówó rẹ mẹ́fẹ́ ìyẹn ti tó ti ààrẹ mẹ́fẹ́ ìdílé ìyẹn ti ẹtí lọ́nà ìnáwó ní ẹtí ẹtí àwọlé ká má wípé tún àwọn ẹni tọ́lọ́wọ́n ọba àlejò ọlọ́lọ́wọ́n máa tàbí lẹ́yìn fún ọwọ́ àtúnwọ̀n àtìlẹ́yìn ìnáwó yorì yorì afa ẹni tó lọ fẹ́ mi ṣùgbọ́n ìyàwó tó fẹ́ kò torí kankan fẹ́ kò fi má ti balabala yìí àwọn àna owó lágbájá tí wọ́n ní kó níyàwó láti jáde tó ní padà ọdún méjì àkọ́kọ́ ọgbà ọdún méjì ẹ̀kejì tó ní kó níyàwó láti tó níyàwó lọ́sẹ̀ mẹ́rin òun mọ̀ bí ṣe ń tọ́gbọ́n sí ra ṣùgbọ́n ọtí wọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ sí ẹ ọyẹ kọ́fẹ̀rẹ́ kọ́ lọ balẹ̀ wípé àlùkáwà àdúgbò àfọ ọlọ́dọ̀ ọlọ́run ọba tó káàná wípé àtìlẹyìn ìtò nínú àwọn ìtọ́lọ́run ọba tó fún tẹ̀sí máa ṣàtìlẹyìn fún àtìlẹyìn ìtò lórí ìtò dáadáa ẹni tọ́lọ́ ti gbéyàwó ṣùgbọ́n ìgbéyàwó tó fi ẹ ó ń gbèrò sí ẹ̀mí rẹ fi lè kú níbi pálapàla ni ó fi máa ń tẹ̀ra ni bàbá tó ẹwà òjò lè ta wà mẹ́rin ó tẹ̀rẹ́ ẹlòmíràn kì í pàtó sára tí ì bá ṣe mímúdó tọ́lọ́pàá mú yẹn tó á ṣòro kí yẹn sílé ẹ̀kọ́ dáadáa kọ́ wá padà sílé dáadáa ẹjọ́ wọn ajá sí i pé ó bẹ̀rù àdébọ́ra rẹ̀ ló di pàlàpàlà tó ti lọ fẹ́ yàwó ọlọ́run ti máa gbàgbé lẹ́yìn. àti sọ́kọ̀ bọ́ àtọ́lá ní àdéhùn àtọ́lá ìtàn ọ̀rọ̀yìn ọ̀rọ̀yìn ọ̀lá ọ̀tàlá ó ní ẹ̀yìn ọ̀dọ́ ẹni tó bá ti lágbára ti fẹ́ yàwó tó yìí ó ní ìnáwó tó lè ṣe kó dẹ̀ ní ara tí ó máa dùn gómìnrin fáyé ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ kó ń tọ̀hún lọ sí kíni òun kọ́ lọ fẹ́yàwó. torí àwọn tó fẹ́ yẹn fáyẹ̀sìn wọ àkọ́tù ìlúbákọ́rù wọ àkọ́tù ìlúbákọ́rù. ìyàwó yẹn òun ní àti kí ojú ẹ̀rẹ́ ńlẹ̀ kò ní máa máa wò ní gàùngàùn ní gbogbo gbà. ẹ wà wá ká oṣù tí gbogbo gbàgbọ́ bá ti lóko báyìí oṣù rẹ̀ máa fi dìde ibi táwọn obìnrin bá wà ní àtẹ̀wò tí wọ́n máa tẹ̀lé ní ẹni. ẹ sì ọlọ́run nígbà tí ń kọ̀ gbọ́dọ̀ tó di àgbèrè gbogbo ojú wa mọ́ àgbèrè yẹn sì ọlọ́run kọ̀ fún wa ń nítorí ọlọ́run ẹ wá rí tí o bá níyàwó lọ́pọ̀ ọgbà tó ti wàá wà nírú àwùjọ mi sílẹ̀ báyìí ojú rẹ̀ ní rẹ̀ lẹ̀ nílẹ̀ àwọn ọ̀rọ̀ sì mọ̀rọ̀ kù àyàfẹ́ ti tọ́lọ̀ ńlá sáà ń kọ́dà ká wá nínú àwọn sàbáàtì yẹn náà àwọn ọ̀dọ́bìnrin yẹn tí wọ́n rí pẹ́ẹ́nìkẹ́ máa ń lejú kẹ́kẹ́kẹ́ wọ́n lè wọ́n tẹ̀lé wọ́n sì fọwọ́ kẹ́ lára àbí ilé ìwé yìí kọ́ni wọ́n lè wọ́n tẹ̀lé tí wọ́n sì fi ọwọ́ kẹ́ lára ní àfa àyíní máa ń gbé yín kẹ́ ìfẹ́yàwó yẹn ọmọ ajé akọ́jọ ìbáfọ́ adébí yẹn lè rẹ wúlẹ̀ wà á sọ tó ìbáyìí adébí tó adé yìí adébí tó mọ́ bọ́ àdùsọ́lẹ́m ọwọ́ adé ẹni tí ò bá lágbára pààyè tó tó tó máa dà rẹ̀ ẹ́ nítorí báwọ̀ yẹn kọ́ mo lọ́ máa jẹ́ wèé jà ọmọ ajé ohun tí ó máa sọ tí ò ní dé kí ara rẹ̀ máa lé ní ìlékúlé bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó tẹnu ẹ̀dẹ́bí jáde sallallahu alaihi wasallam tó fi tiwájú òkúrò pé ká lọ fẹ́yà òun náà ní àdéhùn ìyàmìgbà ilé ilẹ̀ ti máa ń kà nínú mọ́tòtò àbáyé àdéhùn àdáwáwé ìjà sáfẹ́tì sallallahu alaihi wasallam tó lé dé omi ìwúni àdéhùn sọ̀dà kan kẹ́lí kọ̀ọ̀kẹ́ yìí kí máa dọ́dọ̀ ààrẹ ní ìyẹn ìyàwó àdáyé wọ́n wá sí àtẹ́lẹ́lẹ́ sallallahu alaihi wasallam ṣíṣe tẹ́lifí kan ó tún di aláṣọ tó bá ṣe aláṣọ lára ìyàwó rẹ̀ á tún wá gba aláṣọ lórí ẹ̀ àtẹ́lẹ́ sallallahu alaihi wasallam nílẹ̀. ṣé tó bá jẹ́ sí ní níbi aráàmù ló gbé ṣé yọ bẹ̀sẹ̀ àti òní bẹ̀sẹ̀ wọ́n ní yọ bẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ́ kiri tó bá gbé sínú kàlá ẹ̀ ajá bákan náà nínú àwọn ọ̀rọ̀ tẹ́sán náà nẹ́bí jáde sallallahu alaihi wasallam tó ní ìṣèwádìí kòkòrò yìí níta lọ fẹ́yàwó níta fẹ́yàwó islam ìṣèwádìí kòkòrò rẹ̀ púpọ̀ yìí. àwọn náà lọ́rọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ̀ wọ́n nínú hadith abdullahi bin amr bin aas rọ́jì aláwọ̀ nàlá àdìgúnmá tí imam muslim wọn gbé jáde. wọ́n ti tún ní ọmọ táàrù wọ́n kẹ́yìn ọmọ táàrù ìlọ́wọ́ lórí tuntun gbàgbọ́ ayé fún mi kéèyàn níyàwó kéèyàn fẹ́yàwó dọ́ta. bákan náà afọwọ́ àtàyè ìṣúrẹ́ rọ́bì ọlọ́mọdé rọ́ṣìmọ̀tòlọ́ ó ní ọ̀sọ̀lá ìṣúná àbáṣe rọ́bì ọlọ́mọdé àdúgbò ọ̀sọ̀ fún mi dọ́gba. ibi tó ti fẹ́yàwó àfáàfin ọmọ tí ń béèrè ibi tó ti fẹ́yàwó wọ́n ní mo ní ìdí ìfẹ́yàwó wọ́n làbá يا رافعه فإن خير هذه الأمة الكون لله ẹni tó máa lóore jù náà lè ń pè yí òun lẹni tó bá níyàwó tó níyàwó kódà sí ìṣe ọ̀gẹ̀gẹ̀ lọ́fẹ̀ẹ́ ọmọ ìṣe tó bá ti fẹ́ ọ̀gẹ̀ ló pé méjì tọ́lọ́ bá kú fún onígbà láàyè ló pé mẹ́ta tọ́lọ́ bá kú fún onígbà láàyè ló pé mẹ́ta. ìgẹ̀ni tó lóore jù náà lè ń pè yí òun tó ti pé ìyàwó rẹ̀ pọ̀ ayọ̀ ìdílé wa ká fẹ́yàwó nígbà tó ti wá lórí kòkòrò rẹ̀ ká fẹ́yàwó lọ́nà àdá rẹ̀ nígbà tó ti wá lórí kòkòrò yẹn ń dara wọn lọ́dà níṣì ló àfọwọ́sẹ́ni níṣì àwọn yẹn àwọn ní ọ̀nà yìí ni wọ́n ń dara wọn lọ́dà o ẹlòmíì lè lọ lóògùn kára rẹ̀ ní máa ń dín mọ́ yóò ní torí kó lè fi bá ìlú gba nǹkan ló ń fẹ́ ṣe àti haramu ni ìwọ ni o. Abáwá Fáàlù nàbí wà kọ́ wọ́n ní Anábì sọ́lọ́ bọ́ àlùsọ́lá wọ́n ti bá àkàkọ́ náà bọ̀lùmọ̀tọ́rùn rọ̀jì ọlọ́run tààrà ń Ní pé ọmọ àtẹ̀rà rẹ̀ lọ́dà ọ̀ kọ́ máa sọ fún òun ní fẹ́yàwó wọ́n ní torí sáà sọ̀tàn lá máa sọ fún òun ní ọ̀dà máa fà wá ní àwọn ọ̀bá kẹra àwọn ọlọ́dà ní. ṣùgbọ́n ní sọ́kọ̀lọ́ àgbàlá ọ̀gbà kàkó rẹ̀ àgbọ̀lọ̀ kẹra wa lọ́dà. kódà nítorí kíṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àtúntàn lá yọ̀ǹda nìkan òkúta nígbà náà àwọn sọ̀hábà wọn lọ jagun pẹ̀lú ìṣẹ́ ọlọ́run sọ́lọ́ wọn wá fẹ́ gbàyọ̀dá lọ́nà ìdíjọ́ lọ nígbà tára wọn fẹ́ máa gbé kíkò láti wá sí báyìí. ṣé ká ká tẹ̀ra wa lọ́dà káàrò fi ní gbé mọ́ ojú ọlọ́run ní káwọn máa yẹ wò. dípò bẹ́ẹ̀ àdébí sọ́lọ́wọ́ àkàlà báyọ̀dá fún ọ kí wọ́n ṣe ní káàgbé mọ́ta òun ní ìfẹ́ obìnrin ìdánilẹ́kọ̀ọ́ náà èyí tó padà di àárọ̀ títí tó táwọn ẹni tó ń pè ní sí àwa lórí ẹni àwọn ẹlẹ́sìn sí àárẹ̀ fẹ́ràn lọ fún ẹni mùsùlùmí o ọ̀daràn làwọn ènìyàn àwọn ni wọ́n máa ń ṣe ìsìnlẹ́gbọ̀fẹ́ kéèyàn fẹ́ tó ti kẹ́ni ọ̀sẹ̀ wo kò pé kò tún kẹ́ni ìfìfẹ́ ọ bóyá yóò tún ro ọ̀rọ̀rin náírà jọ́pọ̀ ọ̀sán èló ni ọ̀jẹ̀ lóṣù ẹni tí ìta ọ̀hún ìsìnlẹ́gbọ̀fẹ́ àwọn sábà ń lò dá rẹ̀ nígbà yẹn torí káwọn òṣèlú má tẹ̀ra wọn lọ́dà. ẹ̀rí lọ wá padà yá kìí tẹ̀ ẹ kìí tẹ̀ lé ìdọ́lọ́wọ́ bá fi ní àrọ̀ ọ̀rọ̀ tó ti kẹ́ ìyẹn. ìdí èèwọ̀ ní ìjọ ìjà òkèèyà mọ̀ kọ́ wà náà kẹta padà mẹ́nu bá. sábà fẹ́yàwó aláwọ̀ àǹfààní lọ́pọ̀ tá bẹ́ẹ̀ nínú àǹfààní òun ni wípé yóò máa jáde fẹ́ẹ́ lọ́ba fẹ́yàwó onítọ̀ o ti tẹ̀ láti ọlọ́run ọba sùpáàmù tó làárà kéèyàn lè ṣe àṣẹ ọlọ́run ìjọsìn ni tó ti ké àìsí èèyàn lè fi ẹ̀kọ́ ọlọ́run ìfẹ́yàwó nínú àǹfààní tó wà yóò máa jáde fẹ́yàn ti tẹ̀lé lánàá nẹ́bí ọlọ́wọ́ àwọn àlọ́ àti ìlànà àwọn àtẹ́lẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bá a ti kà nù ayà láàyè. Fífẹ́yàwó nínú àǹfààní tó wà fẹ́ yóò máa já sí wípé adùn tó fẹ́ máa ṣe èèyàn jákujàku nínú ìṣiṣẹ́ ìyẹn ti káwọ̀ rẹ̀. Ojú tí ìyẹn fẹ́ máa ti tàlẹ̀ ìyẹn ti kóró. Ẹ má jẹ́ àgbàgbé. Adébísọ́ lọ́wọ́ màtí sọ́lá nínú àdébísí mọ́kànlá àti ìṣòwò ìyá rẹ̀ wọn ní àkókò àwọn ọgbà ní ìpìlẹ̀ wa ọjọ́ lọ́wọ́ tala ní gbogbo orí wọn ní ìpìlẹ̀ rẹ̀ nínú àgbè ojú ní ìpìlẹ̀ rẹ̀ nínú àgbè nígbà wo ni òun náà ní kíni àtẹlọ wíwò olùsọ́nà àwọn afẹ́rẹ́ kan lọ́dọ̀ tó náà tó wà fàmùsì sáà máa sùn lọ́sàlá ọ̀hún. والكلام صميد طريقه نجرة بيو لمن كاي أي من شرع الشارع الجري جدا أقوى له فأقول بانة التي بيو على المتسلسل الذي سلام يوم السلام يوم السلام يوم السلام ọ̀kẹ́lá ọ̀rọ̀ yóò fi kàn lẹ́yìn ọ̀rọ̀ ọmọ ẹ̀yìn lójú. níbo ndị ẹ ti lè tún pàdé lẹ́yìn òbí ta pàdé nígbà yìí. ọ̀lẹ́ kan tó mú abẹ́ fún pàdé ẹni ọba tí sí ẹ̀ ẹni ti ìwò kú o, tó ti ní pé yàrá àti ìlẹ̀ kéèyàn ti máa lọ kó sínú àgbèrè ẹni tí ọba lè rẹ sílẹ̀ kò sí ohun tó máa kéèyàn ọ̀rọ̀ rẹ̀ tó kù pé bàtà àdàlà fẹ́ wò ni. òun ló fà nígbà tá a ti sọ lọ́wọ́ àlùsálà tí wọ́n ti hajj ìdágbére sọ́lọ́ lọ́wọ́ àlùsálà wọ́n wá sí àlùfáàṣù lẹ́yìn nǹkan ẹ̀sùn rẹ̀ jọjọ. fájú wa bẹ̀rẹ̀ sí ní gbòmìnir yíjú rẹ̀ kó àwọn sọ̀tẹ́lá máa fi ní yíjú pọ̀ ní ó gbójú pọ̀ lọ́dọ̀ rẹ̀ táwọn tó tẹ̀lé pàṣẹ ṣe wò ó báyìí á tún gbójú síbẹ̀. òjijì ọlọ́pàá sọ àwọn onírẹ̀rẹ̀ nínú ìṣèṣìyàn nínú ọ̀rọ̀ tó sọ wọn ti fa ìṣẹ̀lẹ̀kẹ̀lẹ̀ kúlẹ̀ wọ àkọ́kọ́ tó ti kẹ̀kẹ́ lórí ẹ̀ kejì ọ̀dẹ̀ tẹ̀sí ọlọ́run nínú ọ̀rọ̀ nígbà mẹ́tì sọ́lọ́wọ́ tó sọ ó lè ti máa tẹ̀lé ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń gbọ́ra wọn báyìí kọ́lá mú náà mọ́ ní alẹ́ ìdí ọ̀ṣọ́ ìdọ́ọ̀lù mi wá sí ẹ̀kọ́ kan balẹ̀ má sì rí láàyè ní láàyè lọ́dọ̀ wọn. ẹ̀rí ajásípé wíwò ibi tí ń padà lọ ibi àgbèrè náà ti lọ. bákan náà nínú àǹfààní tó wà ní ìka fẹ́yàwó òun náà ní pé aṣọ àbẹ̀yàn aṣọ àbẹ̀yàn àti tó ń jókè òun yóò tún lè ṣe kí ni a lè kóra ró nígbà tó náà láti lọkọ ara rẹ̀ òní máa gbé nígbèkúgbè. bákan náà bí máa ń pàṣẹ tó máa fi ká fẹ́yàwó òun náà ní wípé ìwà ìbàjẹ́ kò ní fọ́nká láàrin àwọn mùsùlùmí tó ti ń ṣẹlẹ̀ ń sùn mẹ́gbọ̀n fẹ́ láwùjọ ó ti ẹ̀sìn wípé ẹni tá máa sọ wípé kó tó wá tàtúnṣe náà ọ̀daràn lòun ní oṣù yá bí wọn làwọn àti madamu gàdúrà wo síra àmọ̀kọ́ ọmọ wọn ní oṣù kọ̀ọ̀kọ́ ọmọ yìí oṣù tó dá nílẹ̀ jẹ́ ní méjì lọ. ẹgbẹ́ nàbí ẹ̀kú sọ̀tọ́ọ̀mí wọ́lá mọ̀tọ́ọ̀mí wọ́lá àmínú wọ́lá mọ̀ọ́ínú ọ̀fìn náà sáré bàdà sàsáré wọ́lá àmínú wọ́lá àmínú. wọ́n ní lábẹ́ ẹ̀kú sọ̀tọ́ọ̀mí kò sẹ́ni ló mọ́ mọ́ báyìí káàbọ̀ bí lágbájá sì ló mọ́. níbi tó a ti lérò bá tó lè rí dáadáa wọ́n lè jẹ́ akọ́ ọmọ tọ́lá àfa àgbẹ̀ ọmọ akọ́ kéwì ọmọbìnrin àdáwò ní ọ̀padà kẹ́yìn ọ̀rọ̀ àfa rẹ̀. ìwọ náà wàá rẹ́sì kẹ́kọ́ ń kéwì àwọn obìnrin jẹ̀rẹ̀ lọ́dọ̀dọ̀ ló kó wá nílò náà máa kọ́ kéwì. olùkọ́ fẹ́ kó rẹ̀ sí wàhálà rẹ̀. mo jọ́ padà sẹlẹ̀ náà ní gbogbo àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹtí ń kọ́ yẹn rẹ kọ́ lóye fún ìdarí àwọn ni wọ́n á yọ wọn ló ti sílẹ̀ láyé. wọ́n náà kò sọ́ọ̀tù kò sáyẹ̀ fẹ́ mọ́ wọ́n náà àmì ìkọ̀tẹ́ tó ti ń tẹ̀lé tẹ̀ mọ́ wọ́n náà mọ̀ ẹ́ kọ̀tẹ́ tó já láti lẹ̀ mọ́ kọ̀tẹ́ tí sáré bàjá náà sáré. ọwọ́ àti tẹ́lú bàjẹ́ bákan náà láti lọ rí báyìí. wọ́n náà mọ̀ ẹ́ kò sí tẹ́lẹ̀ òun mọ́ títí omi tó da ni wọn láǹfẹ̀ nínú kọ̀sẹ́ni tó ti yé lórí mọ́. tó nípa bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ yàwó àǹfààní bọ́ wà bẹ́ẹ̀ ìbàjẹ́ òní fún káta ni àwọn mùsùlùmí. kẹ́ ọ̀ bá àwọn mùsùlùmí rẹ̀ ká máa sọ fẹ́ ti tí ọ̀gá gba islam bá gbèrè ọ̀dà. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rẹ̀ nìyí ẹni ọ̀kẹ́ sí mọ́ni ẹ̀ ní gbọ́gbọ́ àwọn sọ ẹ̀rí àìfẹ́ àìfèsèsè ìyàwó òun ní dá gbogbo ra nìyí lẹ̀. bákan náà nínú àǹfààní tó wà ní ká fẹ́yàwó òun ní kí ọkọ máa pọ̀ lẹ́yìn wà ní sọ̀tàlá nípa fún bàbá ti yẹn rẹ̀ nígbà tó dàgbà ìyá mọ̀. nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ òun ní báàbù gbalada pẹ̀lú ìbálò aláàdí tá a bá ń bá yàwó wá lò. nínú àǹfààní tó wà ní ká fẹ́yàwó òun ni pé yóò máa dájú pé tó bá fẹ́yàwó ó ti ṣèṣẹ́ sí wọn láti lẹ́yìn tó tọ́lá nẹ́bí sọ́kọ́ lọ́wọ́ àyọ̀ àyọ̀ sọ́lá wọ́n ní kó sì ilà ilé ìyá mi lórí ẹ̀ tó àpéyìnbó wọ́n ti tà nínú gbogbo dáyé ìwọ tí mo nífẹ̀ẹ́ sí inú bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ sí lọ́mídà olóhùn àti inú ẹ ẹja tó kéwú bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ́mídà olóhùn àti inú lójú wa lójú sàmà ẹ lédè tó lóore nínú lọ́fíńdà tó nìrìn bẹ́ẹ̀ lò òun lèyí tó ti ní sí lọ́hàrọ̀ lọ́wọ́lọ́wọ́ wàhásíyárí ìlú àwọ̀ rẹ̀ hẹ̀ gbóòórùn rẹ̀ pamọ́ tómi ní ṣe lọ lọ́fíńdà títúra ayé olóorun àdínú ẹ̀dùn kan sára ọwọ́ á jáde ọwọ́ akọjá lára àwọn ọkùnrin kan wá ló orun ẹ̀ wọ́n tẹ̀sí máa sàkọọ́lẹ̀ falákẹ́ wo lóbìnrin yẹn. ọba wa lọ sí ọlọ́run onígbà yóò tó ẹ̀yẹ mẹ́ta. ẹ̀ ṣùgbọ́n kùnrin òun lè lo lọ́mídọ̀ olóorun àti ẹgbẹ́ bá tẹ̀lé sọ́lọ́ ọlọ́run àyè sọ́lá ń èyí tó lóore nínú lọ́mídà ẹ̀ tí ọkùnrin lè lò òun lè tún lè fi ìgbọ́n ara rí ọ̀gbọ́ wàkàkìyà lọ́wọ́ òórùn rẹ̀ hàn ṣùgbọ́n àwọ̀ rẹ̀ pamọ́ eléyìí ẹ̀ náà tàbí bí mu. àdéhùn sọ́dọ̀ lọ́wọ́ àléhìn ọ̀sánlá ó ní ihun tó kù ní jùlá yẹ olórí ìdàgbàsókè òun àti inú bíi ìtura rẹ̀ àbí bẹ́ẹ̀ náà ìyàwó. obìnrin yìí ṣe o ẹlòmíì yìí a máa tẹ̀ lómìnira náà kiri tòbá tòbá tòbá òsì ni wọ́n fẹ́ ó kẹ́ máa ń lọ gbádùn ọ̀rọ̀ wọn lásán ni ó lè máa tẹ̀lé wọn ṣe láti ẹsẹ̀ òun eré nìkan tí wọ́n jọ sọ fún àwọn ọgbà owó ẹ̀kọ́ àbòbìnrin náà láti rẹ̀ ní gbogbo gbà àmẹ́lọ́jẹ́ ẹ̀kọ́ wọlé àtàwọn gáúsá àtàwọn gidi kí ni gbogbo gbàlàgbàlà yẹn. títí òtún bẹ́ẹ̀ lọ lọ ṣé àdébí sọ́lọ́mọ́ àríwá àjọ sẹ́lá wọ́n ní olóòtú ìfẹ́ sísú òun ló bẹ̀rẹ̀ sírú bẹ́ẹ̀ yẹn ti ṣe bẹ́ẹ̀ ìṣe bẹ́ẹ̀. àgbèrè lèyí tí wọ́n ń ṣe yẹn òun tó lè lè sọ ọmọ sí mẹ́rin òun tó ń ṣe òun ni máa lọ gbádùn ohun obìnrin ìmáa lọ rọ̀pọ̀ mọ́bìnrin tó ti pé oúnjẹ ọ̀kẹ́yìn rẹ̀ níwọ̀n tá a lè yí ìkẹ́yìn rẹ̀ èyí tí ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tẹ́lifíṣọ́ lọ́wọ́ àgbẹ̀lá ìyàwó halal ẹlòmíín náà tó ń bẹ bá níbi obìnrin pẹ̀lú pé ń fẹ́ wọn lọ́nà àdá yìí ajásí tó ń tọ̀ owó kọ́sì àtẹ́bí nìyẹn sallallahu alaihi wa alihi wa sallam nínú àǹfààní tó wà ní ike àtẹ́yàwó òun náà ní pé èèyàn padà ní ọmọ tó wúlò lẹ́yìn ìgbà tí ìyàbá kú tán ẹ̀rí tó wà ní àdéhùn àbíbọ̀yọ̀ ọ̀dọ̀ ọlọ́wọ́ sàlá alaihi wa sallam tí iṣẹ́ rẹ ti tó pènìyàn nǹkan mẹ́ta ló à ń sọ́dà pọ̀ sí ìjẹ́ ẹ̀yà sàárà tí ẹni ẹ ti tó ń pọ̀ nínú nínú rẹ̀ tí kéèyàn wó náà bá wà yìí ọwọ́ akọ níbi àwọn sàǹgóòmù tó pọ̀ síbi báyìí nínú nǹkan tí ó lè di láéláé sọ́dà pọ̀ jáde alẹ́ ìbéèrè rẹ̀ alẹ́ ẹ̀kọ́ sáré oko kéèyàn náà ti sáré oko òpó nílá ọlọ́dàgbò tí ó gbọ́ bóyá kẹ́tẹ̀ lọ́ máa wá bẹ́ẹ̀ àbọ̀pẹ́ wọ́n wá sọ pé gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ta máa lọ mú bẹ̀kẹ́ máa sàǹfà síbẹ̀ sí ayérayé láì ní gbàǹkẹ́kẹ́ lórí ẹ̀ wọ́n ní kọ́lá kọ́sì gẹ́gẹ́ kì í ṣe ìsìnkú tó máa ń ṣe káàkiri yẹn o tó kó wọn àtijọ́ kẹta àtijọ́ keje àgbógbójì ọjọ́ àbíjáde òfo gbogbo àwọn ènìyàn kò sí bẹ́ẹ̀ o sọ́dà kọjá ìrìnàjò àbí kéèyàn kọ́ mọ́sálásí àbí kéèyàn fẹ́ kẹ̀ǹgà ìhòòrò àbí ìta máa fi gámà àdínlọ́pọ̀ yẹn ní ìlọ́dọ̀ yín bíbá yìí kéèyàn gbé wẹ̀ ó ti báwọn yẹn máa sàǹfà níbẹ̀ ti darí ra yẹn mo tó máa kú ó kù ní. lẹ́yìn náà òun náà ti ìmọ̀ tó kù yẹn bá ní kó tó kù láyé yóò sábà ń bẹ̀ sáǹfà ní pẹ̀lú ẹ̀ nígbà tó lọ náà. ìkẹ́ka òun náà ni wọ́n láti bóòlù àwa àti mímọ pẹ̀lú kíyàn fẹ́yàwó ni bí ẹ máa ń tètè tó wá bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀sí lè ṣe bẹ́ẹ̀. òun lè ṣe fún àwa ni gẹ́gẹ́ bọ́lá ń tètè fún Ádámù àlèsọ́lá ń láì sí ìfẹ́yàwó àwa ò lára rẹ̀ bọ́lá ń fún Mọ́ríà àlèhàsálàm láì lọ́kọ̀ ẹbí láì ní ká ti jáde lára rẹ̀ ẹ̀rí ádámù náà ti wà láì níyà láì ní bàbá gbogbo àwọn èèyàn yòókù ọlọ́run ti jọ yọ àti táwọn ọ̀la wa kọ́ látara akọ àtàwọn olè kọ̀ǹtọ́nẹ̀ sí yọ ọ̀la sí mọ̀ ju kí yẹn lọ díyàwó lọ ju kí lè lọ́kọ lọ bákan náà tí bá tún fẹ́ yàwó nínú ìtàn tó wà bẹ́ẹ̀ láǹfààní òun náà ni ìfarakalẹ̀ yóò ti farabalẹ̀ máa wà fún yẹn wọn á rí lára yẹn ayé wa ti fún wa ẹ wá yí ìfẹ́yàwó yẹn ẹnu gbogbo àwọn olùmọ̀ nínú àwọn mùsùlùmí kò rí pé ìwọ̀n tó bá tẹ̀lé àbúrò ni ó ti wà nínú súnlẹ̀ káàkiri bá máa ń forí láti àwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run ẹ̀rí ọkàn ìdásí wípé èèyàn bá fẹ́ yà wọ́n àwọn àkíyèsí kan bẹ láti ra wá sí èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin tó dé wọ̀ láti fẹ́ ọba àdóbìnrin tó dé wọ̀ láéláé àdéhùwọ̀ tó ní àkókò àwọn obìnrin tó dé wọ láyéláyé nínú ìgbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ fẹ́ yà rẹ o èèyàn ti gbọ́dọ̀ sọ fọmọ obìnrin òun ló wù irú ìṣe máa ń gbọ́ nínú ìròyìn lójoojúmọ́ ọgbà àwọn ọgbọ́n kúkọ tá a máa ń gbọ́ yẹn ẹ̀rí ìyẹn gbọ́dọ̀ fáǹtì ẹ̀ bóyá ìyàwó pa wọ́n pọ̀ bàbá pa wọ́n pọ̀ àyílẹ̀ ìdẹ̀kẹ̀ ẹ̀kọ́ ó lè jẹ́ bàbá nìkan ìyẹn gbọ́dọ̀ fẹ́ o èèyàn ti gbọ́dọ̀ fẹ́ ẹ̀sán bàbá rẹ̀ abábúrò bàbá rẹ̀ lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ àbúrò ìyá rẹ̀ abẹ́sàn ìyá rẹ̀ lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin káàkiri rẹ̀ bí àbọ̀mọbìnrin bí ọ̀dà rẹ̀ bí àwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ fẹ́ nítorí pé wọ́n jáde ẹ̀rí ìyàwó bàbá èèyàn ìyàn gbọ́dọ̀ fẹ́ ìyá ìyàwó èèyàn ẹlòmíì wọ́n ti kó òkú fúrẹ̀fúrẹ̀ ọ̀fọ́mọfẹ́yà aláìní bí ẹni ibú ni wọ́n á ti fún yàn ọ̀fẹ́mọfẹ́yà ẹni ibi gbáà ìyàn gbọ́dọ̀ fẹ́ ìyá ìyàwó èèyàn ìyàn gbọ́dọ̀ fẹ́ ọmọ tó tara ìyàwó èèyàn jáde pé ó ti fi títì náà èèyàn ti gbọ́dọ̀ fẹ́yàwó ọmọ rẹ̀ kò sí kọ́ńtínà tó lè ṣẹlẹ̀ ó lè wáyé nígbà tí lọ́dọ̀ tó àti tó ní ohun tó lè fọwọ́ kú sáájú díẹ̀ ọwọ́ àti ìyàwó lẹ̀ ẹ wá ti dàgbà nù wọn wá níta bí ìyàwó ọmọ mi náà ní ẹ mú wá èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọn kan tó fẹ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ nípa ìgbìyànjọ ọmọ yẹn kọ́ba ìgbìyànjọ ọmọ ọmú lọ́dún méjì àkọ́kọ́ bákan náà nínú àwọn obìnrin láàgbọ́dọ̀ fẹ́ lákòókò kan láàgbọ́dọ̀ fẹ́ tó má padà yá ó súnmọ́ mọ́ padà jẹ́ tọ́ òun náà ni àbúrò ìyàwó yẹn tí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bá kú tọ́wọ́ àwọn wa lè fẹ́yìn ni ọ wọ́n lè fa àbúrò ẹ̀ fún tí ọba bí lọ́wọ́ irú ẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí ìyàwó àkọ́fẹ́ Osman ọ̀nà àbáyé rọ́bì aláwọ̀ tàrà àgbà ọ̀tọ́ tó jáde láyé àtúntàlá ló fún níbi ẹ̀rí tó ti dọ́mọ ẹ̀yà kan náà wọ̀ ọ̀gá kan náà òun làlájà gbàyà fi kọrin fún fẹ́yàwó ọ̀rẹ́ òun ìdálẹ́ méjèèjì ni ojú sì lẹ́la àwọn yẹn ọ̀rọ̀ bó ti gbé ìtọ́jú kàlá ẹ̀ àdàgbìkò kan ní tí àwọn bá wà lọ́dọ̀ ẹ̀ kò lè má burú àbúrò ìyá ìyàwó yẹn àti ẹ̀gbọ́n ìyá ìyàwó yẹn èèyàn gbọ́dọ̀ kó wọn jọ papọ̀ mọ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó yẹn àbí àbúrò bàbá ìyàwó yẹn ṣùgbọ́n kọ̀ǹdíṣà lè padà jẹ́ kí yẹn padà fẹ́ nígbà tí ọ̀gá sí kan lọ́dún yẹn. bákan náà ẹni tó ti wá ní ọkọ̀ náà ìyẹn gbọ́dọ̀ fẹ́ o àbò obìnrin tí wọ́n bá kú lẹ́wọ́ obìnrin tí wọ́n kú lẹ́wọ́ wọ́n lọ jagun ẹ̀ wọ́n wá kẹ́rù wọ́n kẹ́rù nínú àwọn ẹrú tí wọ́n kó obìnrin wà bẹ́ẹ̀ irúfẹ́ obìnrin yẹn ìyẹn lè fẹ́ níbi dé ìyẹn onítọ́jú obìnrin yẹn títí tí ó fi sọ̀tún kan òun ló ń pè ní ìbúra ìbúra ó ṣeé ṣe kọjá sí fọmọ tó fẹ́ tẹ́lẹ̀ ó ti fi àtọ̀ sí lára kéèyàn máa dání kéèyàn ní oṣù máa fi jẹ́ sí i tọ́ba tó ń ga tó sàlejò ìyẹn lè fẹ́ nígbà yẹn ẹni tí lè yóò ti ṣe kẹlọ́rọ̀ gbèdéke àkókò bákan náà ìyàwó kékeré tó bá ka ìsìlámù ìyàwó kékeré tó bá ti ka ìsìlámù ìyẹn lè fẹ́ kíni o ìyẹn lè fẹ́ bákan náà ẹni tí wọ́n ti kọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àní sí ìfẹ́ ìfẹ́ mẹ́ta yóò tún gbé dáadáa ó yẹ pé ìdájí kó fẹ́ nìyẹn náà. bákan náà ni ọ̀sẹ̀ bọ́ abùgbọ́dọ̀ fẹ́ àyàfi àwọn ọmọrin yóò ní nìkan èèyàn lè fẹ́ ẹni yóò ní èèyàn lè fẹ́ ẹni ní sábẹ́ lóbìnrin èèyàn lè fẹ́ nítorí pé mo ti kẹ́rẹ́ àti yáyà lọ́kàn án tó yọ̀ǹda láti ṣe ọ̀sán náà lè fi ta ọ̀gbọ̀n ṣùgbọ́n kí ìyẹn ká kí n ṣe dáadáa. ṣùgbọ́n ní wọ́n á jẹ́ mùsùlùmá mùsùlùmí lóbìnrin wọ́n á lọ sẹ́kì ṣe àṣìlọ́ àwọn ìgbéyàwó ti ilẹ̀ ẹ̀kọ́ pé káfíńtì gbà ní ìlú. ìgbè tí òyìnbó dẹ̀ kù rírì ìgbẹ́ iná ilẹ̀ sọ pé tọ́lájọ́ ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ mọ́ ilé lóbìnrin ẹ̀bẹ̀ ṣùgbọ́n kò sí fẹ́ni tó jẹ́ obìnrin mùsùlùmí ó wà lọ bẹ́ẹ̀ ọlọ́nà kan yóò ọgbọ́dọ̀ lẹ́wọ̀ ọ̀rọ̀ náà wà sùpáànà ọ̀dọ̀ wà láti ń dìbò ọ̀dọ̀mọ̀sẹ̀rẹ̀ kì í nà ẹ̀ṣẹ̀ ìdí. ẹ gbọ́dọ̀ lẹ́wọ̀ ẹ náà fi àwọn kọ̀ṣẹ̀ bọ̀ ẹ má fi ọmọ yín kọ̀ṣẹ̀ bọ̀ tó má nígbà tó. ó dà kọjá sí pẹ́rú ẹni tó nígbà tó ẹ lọ ọmọ yín ó lóore ẹni lọ́jọ́ ìgbà ẹ̀rí eléyìí ká wọ́n máa tó láwọn sọ̀rọ̀ ìbùkún síbi ìgbéyàwó wọ́n lè ṣéǹjì orúkọ rẹ̀ tí bá ní Joseph ni wọ́n ní ọkọ ìyàwó ní Yusuf adáni Yusuf àti kíní kẹta wọn fẹ́ sopọ̀ yọ padà di ọmọ tí wọ́n wọ́ òní fún níjọ́ ìgbéyàwó yọ padà dé yọ padà máa ká pẹ́kẹ́ yìí. bákan náà nínú ẹni tí èèyàn gbọdọ̀ fẹ́ dàdìpò kan òun náà ní aṣẹ́wó aṣẹ́wó èèyàn gbọdọ̀ fẹ́ títí tí ó fi túbà lápẹẹrẹ ní ìyẹn tí wọn ní ọmọ fáwọn èèyàn ti wẹwọ sí ládùúgbà tó wà nílé ìwé ọba ní bẹ́ẹ̀ lọfẹ bẹ́ẹ̀ ní ìkókò gbọ́dọ̀ fẹ ó lásì àtìkù tó padà fẹ ni pé tí a fi sí wọn níbi palapala tó bá ti yẹn àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ibi tọ́kẹ̀ ti fi tọ́ọ̀bù afẹ́wó nílé kárùwà òǹtẹ́ẹ̀lì òkè ti ń lò tó yẹ pé gbogbo ẹni tí ó wà ibẹ̀ wọ́n bá gbogbo ìgbà tí wọ́n bá ti dé ọwọ́ ní fẹ́ ìwọ́n ti fẹ̀sí lọ fẹ́fẹ́ ó kò gbọdọ̀ fẹ́ àsìkò kan àsìkò wo ni ìyẹn ni pé tí ó dúró lókè wàdà ìrònúkìwàdà yẹn ní pé táwọn ẹni tí wọ́n jọ bá ń pèsè kúṣe yẹn bá dé tí wọ́n bá náwó sí yóò ní wọ́n hàn òun òṣèlú kẹfẹ́ mọ́ òun ti jẹ́ ẹni kẹfẹ́ báyìí ọ̀rọ̀ kejì òun ni pé tí ó ti sàlẹ̀ lóṣù kan tó dàda wọn jákujàku láwọn yẹn ti fi lára tó ti kó bẹ ẹrí ayọ ẹnìkọ àwọn ìgbéyàwó kan fẹ ìgbà yẹn ìgbéyàwó bàjẹ́ tí ò wúlò òun náà ní ìdíkùndínkù anábì sọlọ lọ́wọ́ àdọ̀sọ́lá púpọ̀ nípa rẹ̀ ìdíkùndínkù tí wọ́n sọ wípé jẹ́ kí n fún ọ lákúrò mi ìwọ náà fún mi lákúrò rẹ láì ní sẹ́sàdáì ìgbéyàwó yìí ìgbéyàwó tó dáa ni. bákan náà ọ̀gá gbígbẹ́ lọ́pọ̀ ní ìkáwó dàkílẹ̀ yẹn ẹnìkan kọ́ ìyàwó náà ní sí. olùwàlú gbèdéke olùyẹn ti parí ẹ̀dá olùparí àkókò tó gbọ́dọ̀ lò tó ti kọ́kọ́ mi ó sì gbọ́dọ̀ kọ́kọ́ mi bí wọ́n bá padà gbọ́dọ̀ fàárọ̀ kẹ́nìkan wá bá ṣe kókó tó yẹ ṣe kó padà sí ọ̀dọ̀ ọ̀pọ̀ àárọ̀ irú eléyìí ìgbéyàwó tí ọ̀dà rẹ̀ nínú ìgbéyàwó tí ọ̀dà òun náà ní ìdílẹ́gbọ̀pọ̀ ti tàwọn ṣíà òun ní káfíńyàwó ti àsìkò kan bóyá oṣù kan ní àbọ́dún kan èyí tàbí lọ́sọ̀rọ̀ àtàlà kò sì jẹ́ òye wáyé pé àràmù ni títí ayérayé ọ̀pọ̀lọpọ̀ náà wò ẹ̀wá ní àdéhùn tí wàá ń bẹ ní ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ ìgbàwájú ọ̀hún di kílẹ̀ nípìn náà ẹ́ tọ̀ ẹ̀rí fún ọ rárá tọ̀ ìgbéyàwó jákujàku lẹ́ǹdé láàrin ara yín nígbà yìí tọ̀ tó ti yí pé ọmọ nìyí ọmọ làwọn ọdún nílé tó ti já kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ wọn wá sí ilé ẹ̀kọ́ náà ó sì ti ń lò gbèsè ayé lọ́kọ̀láyà olùkókó gbàdé òun ló pè ní àgbàwájú làwọn dé ẹlẹ́dẹ́ àtúnṣe fáàrí lọ́dọ̀ rẹ̀ lórí ilé ìkẹ́ àtúnṣe fáàrí tó fáàrí wọn olùkókó gbàdé. bákan náà ewu táwọn olùkọ́ sọ lórí ẹ̀dá ẹ̀dá ní àwọn ìgbéyàwó nítorí wípé ìṣẹ́jìlá ìṣàkóso má lè kó kẹ́sì sí kí ni o ti bàjẹ́ nù ẹ̀ tó yẹ kí àti ibi tá a lè fi sí òun ẹni tí ìsìn ìwà ní. ẹni tó ní ọmọ ọmọ kọ́mọ owó ti tìyàwó èso ọmọ rárá òun lè sọ ọgbọ́n mo ní wà ní ẹ̀kọ́ náà nílé kẹ́kọ̀ọ́ ọmọ sí àtìyàwó nílé ẹ̀kọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni wọ́n ń tẹ̀lé ọ́ bóyá mẹ́rin ni ó lò ní igbó ara ń bíbà yìí òun lòun ò fi fẹ́ yọ́n máa fi ilẹ̀ pàdé ọlọ́run tó mọ iye sílẹ̀ sí yóò fi ké yìí yọ́n máa lọ fọ́ fọwọ́ ẹ̀yìn náà wọ́n máa lọ dáì fún òtún àjọmọ́ rẹ wọn nínú àwọn àdúrà tó wà mẹ́rin yẹn. nínú ẹgbẹ́ tó ní àtẹ̀káwò sẹ́wìrì ìgbéyàwó kọ̀ọ̀rọ̀ tàbí náà àwọn kan máa ń ti bẹ́ẹ̀ sí àwọn ẹni tó bá fẹ́ ìyàwó wọn. Ebi wọn fẹ́ fẹ́ lẹ́ẹ̀kejì wọn ti ti lọ rí lọ́ pàdé. Torí ẹni ẹ̀sọ́ mo pé njọ́ ti sọ torí bá bá fẹ̀mí ara rẹ̀ yé mi. Njọ́ ti sọ lọ́dún ìgbéyàwó kan wọlé máa pa ọ́ ni. Ìyẹn náà bá òfin hẹ́ẹ̀ tó ní bẹ́ẹ̀ ni òun náà bá fẹ́ dì kó kàn. Ọba fi àwọn ọmọ ẹ má jẹ́ ní kẹ́kẹ́ ọgbọ́n nítorí pé ìgbéyàwó ó ní ìdí ó fi ẹgbẹ́ àtìkáwó àlọ́ọ̀rùn ìgbéyàwó ìdílé alówó gbajúmọ̀ láwọn ilé ẹ̀kọ́ káàkiri yẹn tẹ́ńtẹ́ ní kọ́jú ìgbéyàwó burúkú yẹn tó lè pé ẹni tó jẹ́ alákòóso ọ̀mọ̀kọ́mọ̀ òun ti dìyàwó òun ti wo bákẹ́kọ̀ọ́ náà ní títí sí ìsú ìwọ́n tó bàjẹ́ sí ilé yẹn òun ni pé kò sí ìsú lè wá nínú ọlọ́pàá tó fẹ́ máa ń fi òkú náà ìdí sí àdìdì àwọn ọmọ yìí ẹ̀fẹ́ wọn àwọn obìnrin ẹ̀fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda nínú àwọn ará ilé wọn ará ilé ọ̀wá yọ̀ǹda wọn tó bá yẹn jẹ́ nìyẹn òkè ẹ̀fá gbèrè bákan náà tẹ́lẹ̀ kì í lọ́jọ́ àdìníkà kò sí pé òun ní pé kọ̀tẹ́lẹ̀ kọ̀tẹ́lẹ̀ nílẹ̀ nígbà wo lọ́wọ́ sábà ní ìgbéyàwó ní agbọ́dọ̀ ní ẹlẹ́rìí níbi ọ̀rọ̀ náà padà ń bọ̀ bẹ́ẹ̀. nínú àwọn ìgbéyàwó tó wúlò òun ní ìgbéyàwó agbáfòyọ ní náà. ẹ̀rọ àwọn òbí ìjà tí wọ́n máa fi sara rẹ̀ ní tó fi kó nílẹ̀. nínú àwọn ìgbéyàwó tó wúlò òun ní ìdẹ́ fẹ́ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú bẹ̀rẹ̀ ti máa fẹ́ ra yín. ó lè já ìparọ ni yóò fúnra lòun ní ọgbọ ọgbọ ìbò orí gbogbo ọgbà rẹ rẹrẹ ọkẹ náà ọmọ ya tó kú tó nǹkan máa báwọn ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ yìí wọn á ti lọ sọ̀rọ̀ àtòmìnrin kan tó ti rí símúra rẹ kú lọlá ìdí ohun rẹ ọlá ìdí ogbó títí ń sọ̀rọ̀ ó wù ó ní ní wò ó ìjọ ọjọ́ sọ pé kó lọ bá rí sẹ́ni yẹn ti ro pa kí ló dé sẹ́ni mórí jọ́ mórí nù kíní náà nìyí bẹ́ẹ̀ òun náà nìyí ọba ti ń jọ olórí ti bẹ́ẹ̀ kì í sì ká kì í ṣe méjì bẹ́ẹ̀ lọ́sẹ̀lẹ̀ bí tó bá mi lè ìbàjẹ́ nítorí pé nù kẹta sọ pé ẹka sọ sí ìgbéyàwó mi gbére àtọ́ òun náà ti kéèyàn wo obìnrin kó wò dáadáa kó má padà sábàmọ́ bákan náà ìgbéyàwó kẹtù àwọn èyí tó yẹ pé wọ́n fi lé ìgbóra wọn lára wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn ọ̀nà àwọn tó múlẹ̀ ní ẹ̀ irú eléyìí náà ìgbéyàwó bàjẹ́ ní torí yẹn kó oorun lágbóró ẹ̀kọ́ mẹ́rin. bákan náà nínú ìgbéyàwó ìgbéyàwó òun lè ga ti mẹ́nu balẹ̀ kan ìgbéyàwó ọlọ́lá yìí ẹ̀dáwó òun lè fẹ́ obìnrin ní ìjọba lọ fẹ́ kiri owó òun lè fọ́ nípa ìgbéyàwó ìgbéyàwó ni. bákan náà ìgbéyàwó burúkú mi òun lè tọ́ máa ń ṣẹlẹ̀ ní òde tó àbí àbí tó máa lọ lálẹ́ nípasẹ̀ à náà wọ́n fi àwọn owó ní ẹni pé kí wọ́n ti lọ jó náà ni ó ti rí àkójọ ọ̀fẹ́ àlọ́ àwọn Yorùbá dẹ̀ sọ wọ́n bí àwọn tí wọ́n bá fi dúró lọ́kọ́ kí ni òde rẹ lówó kẹ́ agbada wọ rẹ lọ́yọ́ òde tí olóbi gbà á yóò náà yọ padà tó fi gbà á lọ́wọ́ ọ̀tẹ̀ náà ọmọ asàlẹ̀ yìí ọmọ adéṣinmi ọmọ agbágbálà káàkiri sálọ lé káàkiri ìyá ìmú tó wá bíbà yìí lórí wọn tó kẹ fẹ bíbà yìí èyí tó yọ ọdẹ fẹ yóò ti yọ ọdẹ fẹ tó làwọn yóò fi padà gbà lọ́wọ́ yìí. ọwọ àti ìgbéyàwó rẹ kán ọlọlá ó ìgbéyàwó ti sọrí àmọ wa èyí tó yọ owó orí ìmú bá pé. ẹ ìgbéyàwó burúkú èyí tó ń tẹ̀lé ní ẹ̀kọ́ yìí kébí fà á nínú kẹsí fà òun ní ìdárò ti nà ìyá nígbà jẹ ti gbọ láwùjọ òun fà gbogbo òbí kórè àti àìsàmójútó àwọn ẹni tí wọn mọmọ wálé ẹ̀kọ́ ẹ̀rí bákan náà gbogbo àwa tó fi yí máa tún wá ní ọmọbìnrin tó lè ní òbí níbi fi owó láti ṣe kalẹ̀ ṣe sọ ọlọ́fẹ́ yàwó ni ọwọ́ mu bá wa ọwọ́ máa wọ àti ọwọ́ máa sọ pé à ah, tó ń bá fi ti kó tán tó ń ti ọmọ yẹn rí kíní mo tó súnmọ́ náà ní kó wọn ní padà kẹsẹ̀ wọn tí kó bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀ wọn. nínú ìfẹ́ tó padà ń fa àwọn ìgbéyàwó burúkú yìí ni àti yọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yọ̀lẹ́ ẹlòmíyọ̀lẹ́ ẹ wọ́n bá ti ń kàwé náà wà nínú yìí mo jọ máa wọ ẹlòmí ìdí kíjọba gbà kò dẹ̀ yẹ kó níbẹ̀ ẹ wọ́n ká wá kọ́ nípa mo tó ní ṣe pẹ̀lú ẹ ẹ tí a bẹ̀ ní gbogbo àwọn ẹ̀ka rẹ̀ ẹlòmí wò pé àyèmí ní wàá lọ lóko tó wò ẹ kó wàá ní ìgbéyàwó ti rọ pé kó wàá ní káfí mọ̀ tó ìṣẹ̀lẹ̀ láàrin ti ọ́fíìsì fífa ló máa fẹ́lẹ́ wa lórí wọ́n tún ó lè ṣe nàìjíríà ọ̀dẹ́rùn níbẹ̀ tó nípa bẹ́ẹ̀ ìyọlẹ́ ó lè kí jákujàku yẹn kọ́ sẹ̀ka láwùjọ wa tó ti pé ìgbéyàwó jákujàku yẹn òun ló pọ̀ jù òun ni ìgbéyàwó àmà ni ní èyí tó ti kó bí oṣù kékeré o tí ò ní yọ̀ dáadé. ẹ wá rí ẹsùn Islam ọgbọ́n la adé tó ìgbéyàwó. ìyàwó ìtọ́pẹ́ ìṣẹ̀wájú ìmọ̀gájìlá ẹ̀sìn ní kájíìsì ìyàwó. ó jẹ́ ìfẹ́ tó ṣe sí àwọn ọ̀gá ẹ̀sìn wọ́n máa lo yìí ti ń pa lè ní gẹ́gẹ́ lè ní ẹ bá tètè sí àwọn ọmọ àwòrán sí àwọn wórówóró. kí ló ń sọ ọ́nà ẹbí sí àlùkù ẹgbẹ́ kájíìsì bá fẹ́ yà wọ́n. kí ni èròǹgbà wọn? èròǹgbà àwọn náà ti di pí ìlú tó wà ní ojú náà wọ́n fẹ́ ta ko káwọn àmọ̀mọ́ ní kàtá yìí. wọ́n ti fẹ́ ta fún àtẹ́bí sọ́nà lọ́wọ́ àjọ àjọ sọ́nà bákan náà ọ̀rọ̀ táǹtẹ́bí tún sọ́ọ́lẹ̀ wọ́n fẹ́ ta ko ni wọ́n fi ń pè wá lọ síbi ká ti fẹ́yàwó. ẹ wọ àwọn ẹ̀dùn tí wọ́n ti fún wa lórí ipa fẹ́ ẹ òye tó tún fẹ́ẹ̀ dé sí i àtẹ̀wá kọ̀kọ́ sẹ́fà lọ bó lò ní kó tó bẹ̀rẹ̀ primary one báyìí. ọba parí ẹ̀ tán yóò tún lọ sí ilé ẹ̀kọ́ nípele kejì yóò tún lọ sẹ́fà bẹ́ẹ̀ yóò tún di àwọn àti náà wọ́n lè lójú ọdún márùn-ún jù bẹ́ẹ̀ lọ tọ́ba tó wọ sukú báyìí yóò tún lọ ọdún mẹ́rin yóò tún sáà tó ní alọ́ ní sáà ìyẹn fún akẹ́fẹ́ yàwó yóò tún ti máa lọ bí ọmọ ọgbọ̀n ọdún tọ́wọ́ parí náà wọ́n tún ní ọyẹ kó tún wá tẹ́ alọ́ apàdà ní lọ́gbọ̀n tó bá padà yá ìgbéyàwó ò ní padà wu ènìyàn mọ́ nítorí pé ìgbà kára nílé ọ̀dọ́ yẹn bẹ láre yẹn òun nígbà tí yẹn sẹ́yìn ní lọ́dọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ba ti di pẹ́ńpẹ́ ẹ̀rọ pẹ̀tẹ́ ọ̀padà máa bá yẹn díẹ̀ díẹ̀. gbogbo àwọn ẹni tí wọ́n ń takò ìgbéyàwó kámákámá yìí súnà nẹ́bí ni wọ́n fẹ́ takò wọ́n sì fẹ́ takà nẹ́bí wọ́n fẹ́ takò ká bímọ pípọ̀ táǹkù sálá ń pèpè lọ́lẹ̀. wọ́n ti fẹ́ jẹ́ káwọn yẹn máa hùwà bí ẹranko ẹ̀rí. àti bí àwọn náà ti mọ̀ ibi tí ó gba àwùjọ ti bàjẹ́ yìí kò sí wọn dá lé lórí ojú kù sáwùjọ wa yìí nípa àgbèrè pálapàla yìí ju ká tètè máa gbéyàwó sámásámá lọ. ẹ̀rí ìgbéyàwó kẹ́mẹ́kẹ́mẹ́ ní ń jẹ́bẹ̀ òun ni kéèyàn sí ìgbéyàwó ní awọ́lé wà tó fi dé níbẹ̀rẹ̀ àkókò rẹ̀ kìí ṣe pé kákòókò rẹ̀ tó gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ wọ́n sọ yìí pé àzọwọ́dì mọ̀mẹ́kẹ́ ìṣègbéyàwó kíákíá òun náà ni kéèyàn ṣe kákòókò rẹ̀ tó ìṣe bẹ́ẹ̀ ìṣègbéyàwó ní àkọ́kọ́ àkókò rẹ̀ àgàgà tóbìnrin bá ti tó ẹni tí ọkùnrin lè bá lò. kódà ọmọ àjọmọ ọdún mẹ́sàn lọ àbò àwọn obìnrin lẹ́bi wọn ò jọra wọn lórí títì ẹlòmíì lè jọ ọdún mẹ́sàn lọ ẹ̀mí lè gbé fifty years ẹ̀ ṣe ká ní sòrò gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé ṣẹ̀rí àìsílám ó sàlàyé nínú ìgbòlógún fún wa ká máa jù lọ ìṣẹ̀lẹ̀ àpá àwọn àbúlọ́ọ̀dì ọ̀nà ọmọ ọ̀nà ìkàtọ́ rọ̀jì ọlọ́ọ̀kú tààlà àdìgúnmọ̀ nígbà tí wọ́n fẹ́ lọ sóòlù wọ́n ti àrùn àpá àwọn àbúlọ́ọ̀dì ọ̀nà ọmọ ọ̀nà sànẹ́bí sọlọ ọmọ àdìsọ́lá àbá ọ̀sọ́lá ìbùnà ọmọ ọ̀rùnjọ yẹn wọ́n jọ ọmọ ọtí yẹ àdìsọ́ sọlọ ọmọ àdìsọ́lá kò gbà wọ́n wọlé gbà tó dọ̀ tó tó tẹ̀lé wọ́n pé kìí sí yẹ wọ́n tún wá mẹ́ lọ tó ìjọ lọ gbà wọ́n wọlé ó yẹ bọ́ sílẹ̀ tó kú ẹni bàlágà àtàwọn kẹ́ẹ̀ ní tó tún pamọ́ ní ẹ̀ bíi kéèyàn nírun níbi tó yàtọ̀ sórí àbí kéèyàn lálàá dúdú rẹ̀ bíi béèbì nípa ọwọ́ àtọkùnrin àtọbìnrin pọ̀ ọkùnrin àtọbìnrin kẹjọ pa ọkọ̀ bíi kéèyàn lálàá bẹ́ẹ̀ tọ́ba ajúbìnrin ẹ̀wẹ̀ tó bá ti sálẹ̀ yìí oríṣiríṣi wá ní ààyè ààyè yàtọ̀ síra wọn láwọn ààyè bí obìnrin lè sálẹ̀ jù lọ́wọ́ ọdún mẹ́sàn-án. tọ́lọ̀ bá ní kára yé á fún wa láwọn àpẹẹrẹ tó pọ̀ àtàwọn àlàyé tó pọ̀ lórí eléyìí. sotóbìnrin bá ti tó ẹni tí wọ́n lè bá lò tí ò ní rí nira fọ́nà bí ojú náà yẹ̀ sí lọ náà á ní wọ̀nyí rí bákan náà eléyìí tẹ̀sọ̀ dáadáa nínú ìṣẹ̀rí àwọn kódà nínú ètò ìlera náà á lọ sí lọ́rọ̀ ọlọ́run sábà sọ̀lá yìí. ayé ẹlẹ́kẹ̀rẹ̀ ọlọ́run ní wọ́n lẹ́ẹ̀ni yẹ ìsúná mi nà màkìr mi nísà ìlú nínú tẹ́tọ́n fàìjà tòun náà kàlá tàbí aṣọ wọ́n lẹ́ẹ̀ni lọ́wọ́ ìfẹ́ ti fẹ́ rí àwọn obìnrin tó ṣe sí wọn ò ń ṣe àlejò mọ́ nínú àwọn ìyàwó yìí tẹ́ ẹ bá ń ṣe èméjì pé àbí yóò ṣàlejò àbí kò tún ní ṣe mọ́ omi ẹ̀ gómìnà yẹn ti dàgbà tẹ́ ẹ bá wá kọ ìyàwó yẹn lẹ̀ ẹ̀ka àgbàlagbà yẹn lẹ̀ ẹ̀ wá mọ̀ bóyá ń ṣe mẹ́sọ́sí àbí kò ṣe mọ́ fàáyìn lẹ́sọ̀ kó tẹ̀ sálásàkó aṣọ oṣù mẹ́ta lẹ́ máa kà tẹ́ ẹ kọ́ lẹ̀ ọlọ́run tó wá sọ wípé wọ́n láàyè làmúyẹ̀ bẹ́ẹ̀ náà làwọn obìnrin tí wọ́n ti sàlejò wọ́n lè tún ọ̀rẹ́ yìí lé àtọmọ kékeré yẹn lè tẹ̀. ẹni tá a fẹ́ kọ́ lẹ sẹ́ni tá a fẹ́ là á kọ́ lẹ. obìnrin tí ọmọdé ìyẹn fẹ́ èsì ìsàlẹ̀jò ètò àtúntì ìsàlẹ̀jò náà ìyẹn ti fẹ́ kọ́ lẹ. ọ̀rọ̀ ọlọ́run ni o èsì ń ta gbọ́dọ̀ ti yẹ méjìlélórí o ní ẹ bá ti lè méjìlél lórí ọlọ́run dáhùn bá ti fi lábúrò ọ̀sẹ̀lẹ̀ sí yàn ni o ó léwu náà o kìí sì ṣe ohun tí yẹn máa ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹni tí fún ẹ̀kọ́ tó yẹ ká ní pẹ̀lú ọlọ́run ọba sùpánù wọ̀ dáadáa òun náà ní pé ọ̀rọ̀ ẹni kẹ́ẹ̀dì ìròrí kíròrí a kò gbọdọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sùpánù. ọlọ́run ni ayé alẹ́bí náà á mọ́nú láàbù kọ́sìmọ́ báyìí sẹ́yẹ ẹ̀yẹ máa ti wọ́n sọ̀rọ̀ ẹ̀mí ìfi ẹ̀mí ìgbín kẹta ṣáájú ọlọ́run ṣáájú ìgbìlẹ̀. àwọn obìnrin tí o ti sàlejò tẹ fẹ́ kọ́ lẹ oṣù mẹ́ta ní ẹ̀ka fáwọn lẹ. ẹ̀rí so eléyìí jẹ́ ọ̀kan náà àwọn ẹ̀rí yẹn. ẹ̀rí kejì òun náà nínú àwọn àyàtà ti mú wa sọlọ sọ pé wàá yọkẹ́ fún sálà tọkọ̀ sí kó ènìyàn dáná sáǹkì fún ọmọ ọ̀sán ọ̀gá tẹ́ ẹ bá ń báyà pé ẹ ní lè ṣe dọ́gba nípa ọmọ òrùka tó wà lábẹ́ yín ẹ nífẹ̀ẹ́ sí ẹ nífẹ̀ẹ́ sí dúkìá rẹ̀ òun náà sì rẹwà lójú yín ẹ wá rí pé ẹ ní ṣe dọ́gba pẹ̀lú ẹ̀ tọ́lá bẹ́ẹ̀ yín ló wà ẹ fẹ́ẹ́fẹ́ ẹ̀yà obìnrin yẹn lẹ́ẹ̀ bá fẹ́ ẹ lọ fẹ́ obìnrin míì níta. wọ́n ní gbólóhùn yẹn káàmà yẹn ó fi ẹ̀yìn pé àlè gbólóhùn yẹn síìmù fún yẹn àfọmọ tó bá já sí pé bàbá rẹ kú ọ̀bùlẹ̀dúró ṣáájú gbọdọ̀ bàlágà obìnrin fọmọbìnrin yóò ní bàlágà ẹnìyẹn sì nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀fẹ́ fẹ́ ọ̀wá fẹ́ fi dọ́gba ní sẹ̀rí òfin fún láǹfààní kọfẹ́ torí dúkìá rẹ̀ fẹ́ lọ́wọ́ rẹ̀ wọlé ẹ̀dínlá mọ́tò dúkìá yìí tó nípa bẹ́ẹ̀ ajá àwọn ẹ̀rí mi náà tún pọ̀ lórí mi. bákan náà ẹnu àwọn olùmọ́sìkò pété obìnrin ìyẹn lè fẹ́ ó ti rẹ̀ tó bàlágà jù torí àwọn àìsàn gẹ́gẹ́ alára ọlọ́dún ọlọ́dún aláǹtà àwọn ọmọ ẹ̀gbọ́n ni wọ́n sọ wípé òjíṣẹ́ ọlọ́wọ́n bá fẹ́ wàá lẹ́mí kò sí mo jọ ọmọ ọdún mẹ́fà gbà yìí wọ́n dá halali wà á lẹ́lẹ́ sókè ó sì ti lọ́kọ láyà pẹ̀lú mi ọ̀dọ̀mọdún mẹ́fà ẹ̀rí kódà ọgbà ìjùmọ̀ rẹ̀ kẹrẹ̀ká lọ́dọ̀ àwọn ẹni ìtajú tí wọ́n ti lọ ẹ̀wù fàmímà rọ́bì ọlọ́run dàda àná àkọọ́lẹ̀ sọ pé ọjọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ó fi fi àyè alice jẹ twenty three years ẹ̀rí gbèsèmùsì náà ni wọn kò kàn tó lò èyí tó ṣe ọmọ àlè ọ̀nà àdè lọ́ọ̀lì tí wọ́n mọ̀ ọ́ fẹ́ wọ́n mọ̀ ọ́ ti dàgbà ó ti dàwọn ọmọ kàn tó ìyẹn náà ni bóyá ká sí ti fi fi làwọn náà èyí nígbà tá a bá wọn mọ̀ ọ́ jáde láyé ó wà lọ́mọ seventy years ti láyé ẹ̀rí oríṣi òun lọ́kẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìdájú rere. tó lè ní ìdìbì yára fẹ́yàwó nítorí ìdènà láburú. Tọ́lọ́ ní àwọn ẹwà tó pọ̀ sí bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn ẹwà rẹ̀ tí nàbá lè fẹ́yàwó àbá lọ́kọ̀ òun ni pé ìbàjẹ́ máa kéré nínú àwọn ẹwà rẹ̀ òun ni pé ọdún máa súnmọ́ra wọn láàrin bàbá àwọn àtọmọ wọn á lè sàmójútó ọmọ àfarúgbó bí àmàlà àtẹ̀bà lásẹ̀lẹ̀ yóò fi ẹyú rẹ̀ kò sí ìdàkùrọ̀ wọn. ṣùgbọ́n wà àfọ̀nà bí ìyóò lè mójútó ìyóò mójú sẹ́kọ̀ọ́ rẹ̀ àrí ìyóò yà sí dáadáa. nínú àwọn ẹwà tó wà sí káṣí ti fẹ́yàwó òun ní pé àwọn àkókò tó léwu kò ní tẹ̀lẹ̀ sí yẹn ẹ wo ní yorùbá ti wà léwu yìí tọ́lọ́ ń bá sáà lónìí ẹ̀ bá tún fẹ́yàwó pẹ̀lú ẹ̀ gbogbo gba tó lọ léèwé kò ti rádaràda ó tún padà bọ́ sí ọkọ léèwé náà kò ti jagunjagun òdíyá tó ń tọ́ wá léèwé kò ti jagunjagun ìgbà ó padà délé bẹ́ẹ̀ ti padà ń lè dáadáa ẹ̀rí nínú àwọn ẹwà tó wà bẹ́ẹ̀ òun ni pé á jẹ́ kéèyàn lè rí ara gbé oyún tọ́ba jó bẹ̀rẹ̀ yóò òdìlé sáàbì àdéjù bẹ́ẹ̀ lọ lórí pé àtàkùnrin sàbábàdì sábìsì àtìkájà sàbárí sẹ́ka gbogbo ẹ̀ pátákó ní gbogbo ẹ̀ ọ̀sánlélọ́gbọ̀n ọdún olórí mọ́lọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀ẹ́dì yọ̀ọ̀kẹ́ bímọ díẹ̀ kára yìí ni wọ́n bá sọ pé ó ti rẹ ilé ọmọ rẹ̀ ẹ̀ẹ́dì bákan náà àwọn ọmọ yòókù tètè wúlò àwọn yòókù tètè wúlò nínú ìbàjẹ́ náà wá wà sí láti lè kí ni o láti fẹ́yàwó wọ́n pọ̀ náà wọ́n ti kódà ní máa ń fà tó ibi máa ń jẹ́ kí ọmọ máa kú sínú àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú wa tàbí ọmọ mi nígbà tí wọ́n bá fi iná tó máa ń fa àwọn ènìyàn àìsàn mi èmi dé ìyára fẹ́yàwó yìí àbí ìyára lọ́kọ̀ yìí wọ́n láwọn ń léwu ẹni yẹn ara rẹ̀ ó gbádùn. bá sọ̀rọ̀ mi sí yẹn àbí tàbí àlòkùn tá à ń pè yẹn. òtúmọ̀ yìí fi ọmọ yẹn máa jẹ́ kòkókòkó. bákan náà yóò jà títí kátúndé bọ́tù ó tó súnmọ́ rẹ̀ nínú dàbú bọ́tù. ìyẹn ọba àbíyáwó tí ìbá ti fẹ́ràn gbà kí wà lẹ́nu yẹn òun ló fà á nígbà tí a fọ àìsàn ìbùnà abdullahi rọjà allah ta'ala anhu. ọlọ́run fẹ́ o. àwọn sọlá ń pé ṣé ọmọge lọ fẹ́ ni àti abilé kọ ọlá abilé kọ ni à ọlọ́run fi hàlìlá ti kẹ́ ọ èyí ti tọ̀ lọ́pọ̀ ọmọ kéke ọmọge tóbi ha ó tù láyìn fún tí a máa ba ẹsẹ̀rẹ́ tó ìtọ́ ọ̀dọ̀ máa ti lọ fẹ́ yẹn ó ti fẹ́ tó àwọn ọmọ kéèké lẹ̀ àwọn arìnrìn tó lè mójútó ọmọ ilé òun lẹ́sẹ̀ tó ti kíni o tó ti tó ti lòun fi padà nígbà ẹ̀rí ajásí pé ìdí pàtàkì nìyẹn téèyàn tó ti fẹ́ni tó ti pọ́ta fèsì yẹn ọkọ kékeré lọ́kùnrin ó lè má dàgbàdà lóbìnrin tí ó jù lọ dáadáa bákan náà ti máa ń sọ nípa àtẹ́lẹ̀ sọ́mọ ọmọ àtúntò lọ́wọ́ ẹnì kí ọjọ́ orí wọn wọ́n jọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kọ̀díjà àwọn jẹ́ ìdógójì ọdún. irú ẹ̀mí ẹ̀sìn tẹ̀lé sí máa tí mo ti lè tún fáyìí rọ́bì ọmọ ọ̀gá láńtà ìgbàlọ́kọ rẹ̀ kọ́ lẹ̀ ìgbàlọ́kọ rẹ̀ kọ́ lẹ̀ àwọn mùsàlá ń sọ pé kọfẹ́ mùsàmù mùsàmù ni ní pípẹ́ sí yẹn sí báyìí ìdínkù náà fi àpá wa ẹnu àríkà rọ́jà lọ́wọ́ sàlá rọ́jà kíkù rọ̀sùlì náà ìfọ̀dọ̀ ọ̀bọ̀ àdìwàlẹ̀ sálẹ̀ àwọn náà fúnfẹ́ lójú wọn lọ gbogbo ẹ̀ ló lè wáyé bó ti já títí ọkùnrin ní mẹ́tọ́jú lọ obìnrin náà ní mẹ́tọ́jú lọ ọmọ àyìnbọn àdébí sọlọ lọ àtàlà sọ yìí pé kálẹ̀ tí wọ́n fẹ́ ọmọ àyìnbọn ọlọ́run lè tẹ́sẹ̀ tí wọ́n wà lè tẹ́sẹ̀ afọwọ́ abẹ́ ti lọ́wọ́ wọ́n ti fẹ́ ọmọ àyìnbọn kódà wọn kà fún bímọ ẹ̀rí àgbàlagbà ni ẹ bá jẹ́ àgbàgbé o ọmọ àyìnbọn yìí inú ẹni tó ti tọ́jú àlẹ́ yìí mọ́ wa sọ́kùn lọ́wọ́ àtàlà àlẹ́ yìí ti sẹ́gà fáwọn abẹ́ àríkà gidigidi gan. so nípa bẹ́ẹ̀ gbogbo eléyìí kásá kéèké rẹ kí ṣe ń dá lè fi kí ni ọ tá a lè fẹnu àtẹlù. bákan náà agbọ́dọ̀ kọ́jú yẹn tún mọ́ra wọn bí ìbá ti kó ní ti pàtàkì nínú ìtàkùn àjá ní ìlú yẹn. wọ́n ní lẹ́nu ọ̀fà ọ̀bá tó ti dìkọ̀ ọjà lọ kàlá ní olùfẹ́ fẹ́ fà sí náà bẹ́ẹ̀ náà ẹ̀mọ́ náà òjijì ọlọ́run ni wọ́n kọ́jú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí padà ní pé àlè ìgbà mi lọ́ọ́lẹ́ ọ̀padà bá fà sí mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìdí pàtàkì kan wà ọmọdé lè fágbà àgbàlagbà àti lè fi kíni o ó lè fọmọ kékeré nígbà mí. tó wọ́n sọ pé ọjọ́ ti lọ alérò yìí pé a lè mẹ́nu bà àwọn olóòlù ní ti pẹ̀lú alámọ̀rí àti ìdílé ìyàwó sábà fẹ́ ìròyìn wo lọ́yẹ tán wà lára rẹ̀ bó láti wò ó bó láti ta kókó yìí gbogbo nǹkan wọ̀nyẹn tó gbọ́ àsìkò tí wọ́n láwọn fún mi tó ní wọ́n kọ́ tẹ́lẹ̀ ní ìdílé ọlọ́dún pé ìdílé tó bóyá ní títí kíkà ní ìdájọ́ra yìí lẹ́yìn lẹ́yìn wọ́n pẹ́ wa tó á sì dájọ́ra. الحمد لله الحمد لله كان كل امر الله خيرا لكن الله خيرا ẹ nígbà àwọn tí wàá kọ wá ó yẹ kẹ́ bá wọn sọ wọn tó kọ wá. ẹ kọ àtàìmọ̀ mi padà wọ́n yà ten minutes ní fifteen. so gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn fẹ́ ká mẹ́nu bà àwọn ìròyìn wo lọ́yẹ kárí lára ìyàwó náà bàfẹ́ àwọn kọ́yàwó tí yẹn ọba fẹ́ ló gbọ́dọ̀ lẹ́sìn ó sì rẹwà náà dá wọ́n bá ti fi gbà tó bá fẹ́yàwó náà wàá tó máa ń wù ta níta ọ̀nà tí ò darí o á sì fún gómìnà tó já láàánú ó tún wáá jẹ ọmọ gíga ó sì jẹ tí ọmọ àṣẹ láṣẹ ó sì jẹ ní tí ó ti tọ́ka balẹ̀ sí tí ó ní bẹ̀ tó jẹ ní tí ó ti mọ̀. ẹ wá rẹ tí ọmọ àjọpọ̀ ó yẹ gómìnà ọmọ tí yẹn ọba fẹ́ ọyẹ kí yẹn náà lẹ ebi a ọkùnrin yẹn tẹ ga dáadáa ó tẹ sára títí bẹ́ẹ̀ o ó tẹ lówó lọ́wọ́ títí bẹ́ẹ̀ o ó lẹ ó sì jẹ́ ní tó pọ̀ kéwù torí ọdẹ yẹn lè yẹ ju ayé sáyé ti máa lójú tó òun ni mo ẹ kéwù ẹ̀sìn ọlọ́run ká wá sí lẹ́yìn tí ní máa lè tẹ̀lé àbá àwọn àbá àwọn akáwé yẹn káàbá àbá lójú ilé máa bàjẹ́ o ẹ̀rí ajẹ́nidọ́ màlúmọ́ náà yàmọ̀ ọ̀sán rẹ̀ dáadáa yóò ti fún ní ìnáwó anáwó tí ó máa ná yóò tún lágbára ìbálò bákan náà yóò tún jẹ́ kí máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin ẹ má jà gàdé àbújá ha nínú ẹ̀tọ́ ló ń fẹ́ fẹ́ fàásì mọ̀ tuntun kọ́ yìí nígbà tó fẹ́ kọ́ lẹ̀ ha ó ti wá parí ogbó nínú ẹ̀tọ́ ló ń fẹ́ fẹ́ àbújá ló wà fẹ́ alùpùpàlà bẹ̀rẹ̀ gba owó wọn làwọn fẹ́ẹ́ fi wọn níbẹ̀ àbújá fún bẹ́ẹ̀ nù wọn wọn lè rí àbújá fún ní ní máa ń tó ìyàwó yìí o ẹ wàá rí wọn àárí ya ni fọkàrà lóògùn láàmú àdàlà yìí ò lówó lọ́wọ́ yẹn fún yìí ò lówó ẹnìtọ́ bá fẹ́ fẹ́ yàwó ayé àpò rẹ̀ o yìí kó yẹ máa kọ́ gẹ́gẹ́ fún sí sọ ẹ̀ bákan náà ọgbọ́dọ̀ já ọkùnrin yẹn ní òsì ní yagi ni o kò ní yagi wọn sì gbọ́dọ̀ bára wọn wọn sì ní ibi ara wọn wọn sì ní ibi ara wọn ẹ wò ó rẹ tọ́kàwé ní tọ́kàwá lọ sẹ́ẹ̀lì kankan tó yẹ kó kò já kọ kò lè fi ní ìlú kan kó wọ́ owó ẹ̀ lówó ọba padà yẹ ọba ló tún ti wọn ọ̀fẹ́ kó tó lẹ́gbẹ̀ẹ́ o ẹ mọ̀ lóòótọ́ ibi kékeré rí àwọn ọkọ̀ lè lọ fẹ́ ní ìlú ìlú ìlú kan owó ṣùgbọ́n wàhálà tó padà máa ń tẹ̀lé lábẹ́ rẹ̀ alágbára ẹ̀rí bákan náà lóògùn ẹ̀dá tó kópa lé mẹ́lúgà òun náà lọ́rọ́ kó láti fọ́nù dára wa bá fẹ́fẹ́ ra wa. agbọ́dọ̀ tó lọ yé wa mo tó pè ní àlùkẹ́tìbá àlùkáwà ni. tó bá jọ́ ọmọkejì yẹn fẹ́fẹ́ ẹni tí wọ́n fẹ́ ká lọ bá mílè òun náà ti òbí kéde tí wọ́n ní kẹ̀kẹ́ pàdé ara yín tó kù jẹ́nu ara yín sọ̀rọ̀ tó ìjọ ń jọ padà kẹ́yìn rẹ̀ fún náà ní ìgbẹ́yìn rẹ̀ òbí wọ́n fẹ́ ẹ̀rí tọ́ba ajá biri lórí ní ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ ó náà ti mọ̀ tuntun sí dáadáa ó lè yanjú ọ̀rọ̀ ara rẹ̀ abẹ́ tó ti kọ́kọ́ rí kéèyàn ọba sọ̀rọ̀ kéde bá yọ ọ̀pá ní ọwọ́ àbá ti lọ́mọ láyà pẹ̀lú ni kò lè ọ tí ó fi mọ òbí rẹ̀. bákan náà kò burú bá lọ́mọ ìyẹn lọ fi hẹ́ ẹni pé mi náà ìdí pé ti tọmọ yẹn máa ń torí kọ́ máa lè torí lè ìyá ni kó lè jẹ́ dáadáa wọn ni. bákan náà obìnrin bẹ̀rẹ̀ lọ fira rẹ̀ ẹni rẹ̀ pé ọ̀yá fẹ́ mi náà ẹ̀rí kó ti wá nù hali àdá sí wọn kò kọ́ ló ń gbé jáde wọn lè bẹ̀rẹ̀ kẹ́ lọ bá àtẹ́bí sọ́lọ́ àtàlà pé fẹ́ mi. àdébí fẹ́ mi ọmọ adéṣu ti wà mẹ́fà sí adéṣu ń sọ̀rọ̀ yẹn. ayíká ọmọ adéṣu tó ní a ah, kò ní ti dúró ẹni tó lóore lórí gbogbo ayé ìlọ́lọ́ ẹ̀rí tí yẹn bá rí fẹ́ nìyí ó súnmọ́ kẹ́ni yóò rẹ̀ mí lọ́wọ́ nípa ẹ̀sìn tí màá fi sórí rẹ̀ ó lè wọ́n ẹ̀ka bí méjì kọ́ lọ síra rẹ̀ ta pé kó ṣe kí ni o pé kó kó ṣe ọ ẹ̀sìn padà lọ yẹn jùlọ lọ́dọ̀ àwọn òbí ni. bákan náà kò sí tìjú bẹ́ẹ̀ náà ó dẹ̀ nìkẹ́ mú ọ̀rọ̀ kan wá ọlọ́kùnrin kan bẹ̀ ọ̀mọ̀rọ̀ ọ̀bùnrin sọ ẹ bá ń jẹ́ ọ̀mọ̀rọ̀ ọ̀bùnrin sọ tó músíkà kiri tọ́ba ti dún wájú rẹ̀ báyìí títí àyà rẹ̀ ọmọ àtọ́ pèpèpè ni wọ́n ní mọ ohun tí ó sọ ẹ̀ẹ́dẹ́ ìfẹ́ ti wá wọ́n tún lè sọ̀rọ̀ ẹ má bínú ẹ má wọ́n lọ wá wà nílé ẹ̀kọ́ rẹ̀ ti wà yín náà ẹni ti mo ti gba dìgírì alákọ̀ọ́kọ́ ti kejì fa sùhánù náà kọ́ máa mọ̀ bí ó ti sọ̀rọ̀ ọlọ́run lọ dáa bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n lóbìnrin yẹn wá sọ fídíò ọkùnrin yìí wọ́n yóò fẹ́ sọ pé ẹ̀fọ́ tó bá ti ní yóò tó máa wò tó bá ti ní kí òun fẹ́ wọ̀ lẹ́ni tó wọ́n bá tó sáré wọ lẹ́lẹ̀ padà báyìí yẹn wá ti sọ dáadáa wọ́n ti jọ kẹ́ báyìí wọ́n pàdé wọ́n wọ́n wọ́n pàdé bó ti dún wájú rẹ̀ nìyẹn obìnrin yẹn ní alẹ́ ní ẹ̀mí. ẹ ẹ bẹ́ẹ̀ wọ́n ti padà di ìyàwó ni wọ́n ti mọ̀ fún àwọn ọlọ́wà yìí. torí tó gbọ́gbọ́ kódà obìnrin gẹ́gẹ́ ló mú báyé pé òun ló fẹ́yẹ̀ má sí wọlé wà sí ọjọ́ ìwòrẹ́ ní gẹ́gẹ́ gbé ẹ́ má sì tú gẹ́gẹ́ ó lè kọ́ sọ pé bọ́dá kí ni mo tẹ̀ fẹ́ kẹ́ máa kọ́ mi ní sọ́jẹ́tì yìí. Náà fẹ́fẹ́ máa kọ́ mi àti kí máa wá ká kí à tẹ́ ẹ̀ níbo mi lẹ lè kọ́ yín kẹ́kẹ́ mọ́ kẹ́kẹ́ kọ́ mi. Bọ́dọ̀ tó ká wọ́n bá lè lè yìnbó lè bọ̀. Ìyọ́n lè sọ pé àtẹ́kọ̀ọ́ ti kẹ̀ náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ bá la ṣe ká dọ́dọ̀ àwọn bàbá rẹ̀ gbogbo ojúlù sẹ́yìn obìnrin lè lò pọ̀ dáadáa àwọn ìlànà rẹ̀ lè lò pọ̀ fọlọ́ ń ṣe láti dùkú ìṣe ìṣe làwọn ẹlẹ̀ láì tí kìíní yẹn ti máa jọ tó bá tó tó bá wà lọ́dọ̀ rẹ̀ ni wàá fi sórí rẹ̀ ó lè wọ́nà ní àbọ̀nà lè ti tó àbí lọ́dọ̀ rẹ̀ lọ́nà àlàyé fẹ́ẹ́ fi kó owó alámọ̀rin lọ́gọ́dọ̀ àwọn obìnrin ẹ̀ nípa bẹ́ẹ̀ títí èèyàn gbọ́dọ̀ gbóbìnrin tó bá jẹ́ àrà abẹ́ni tó sọ́kó lọ́wọ́ tó fi parí owó rẹ̀ yẹn gbọ́dọ̀ bá sọ̀rọ̀ sẹ́ni kan bá fi sọ̀rọ̀ obìnrin parí tóbìnrin fi gbà ọ̀gbọ́dọ̀ tó lọ fọwọ́ lé náà ẹ̀rí wọ́n á fi kéferì òun lọ́ lọ fi obìnrin fún wọn fẹ́ gbogbo nílé lọ́ fẹ́ padà yà ọ́ bẹ kéferì àdìgẹ́là kéferì ni ọmọ ọmọdé àdìgẹ́rì dáadáa ibẹ̀ lọ́ fẹ́ rọ̀ ọ̀ lè fẹ́ bákan náà afẹ́fẹ́ èèyàn sì lè ní ẹni tí wọ́n ń pè ní alárinà ẹlòmíràn kọ̀ọ̀rọ̀ sọ yóò ti jẹ́ni lọ fọ́ kẹfàlẹ̀ sí ọba ọ̀sà alárinà gbogbo àwọn eléyìí àwọn ọ̀rọ̀ tó kù yìí ayọ̀ ṣe wà tí yẹn ọba fẹ́yàwó kí ẹsẹ̀ kọ́ ti gba bàbá lásán wà á wo owó ojú ẹ̀ wà á wọ owó ẹ̀ kí sí gbogbo ara rẹ̀ bó ti wá tó àdéhùn ìdí àmì ẹ̀ fún àbúrò náà ọjọ́ ọlọ́ọ̀kẹ́ sẹ́tọ̀ fẹ́ bá fẹ́ bóni sọ̀rọ̀ tó sì lágbára tó tó pè láti fẹ́ bẹ̀rẹ̀ yẹn tó wò. kọ́má padà ti fi nígbà tó bá padà fẹ́ tẹ́ ènìyàn ò ní jọmọ́. bákan náà àìsí ìgbà yọ̀ǹda obìnrin tá a bá fẹ́ wò tá a bá wò ó lójú àtọwọ́ nìkan kì í ṣe gbogbo ara o. náà àgbọ̀dọ̀ wo ni wúwo gbádùn tọ́mọ wa pọnú lánígbà tó síbẹ̀ ọgbọ̀dọ̀ yóò dá lójú fọ́tò ṣùgbọ́n kò ní dá lójú. tí ìyẹn bá tún wá ń lọ sọ̀rọ̀ obìnrin tó yẹ pé ìgbà sọ̀rọ̀ lásán ni agbọ́pálù táwa ni ní kí ẹsẹ̀ pé yìí ti so pẹ̀lú pé yìí ń fẹ́ ọ èmi náà ẹgbẹ́ àmẹ́ra wa fẹ́ ikú lọ́dọ̀ òdìkú ìtakókò rẹ̀ ìyẹn gbọ́dọ̀ yọ wá sọ̀rọ̀ ìyẹn gbọ́dọ̀ mọ́ ọ lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ fọwọ́ kàn ìyẹn sì lè bá sọ̀rọ̀ tí ìyẹn bá dé bùkátà sí pẹ̀lú ẹni tó délé wọ̀ rẹ̀ bákan náà obìnrin yẹn ti bá sọ̀rọ̀ èèyàn lè sọ pé kò sí mọ́ nígbà tí a ti kò dé ọdún bí tún ìtakókò rẹ̀ yẹ́nyẹ́ tún ìdí ìtakókò rẹ̀ yẹ́nyẹ́ lẹ́yìn tí ìdí pàtàkì ṣùgbọ́n kẹta sọ ni lórí ìyapa àdìkáwà ni a lè má gbàgbé wípé inú àdìkẹta kan ọkùnrin lẹ́nu ìlú òun lẹ́nu ìlú àdìkáwà ni ló ti fi ni ó yẹ. bákan náà nínú kẹta tí a fún ẹnu bá nígbà tí àkókò wa lọ òun ni wípé a lè fúnra wa lẹ́kọ̀ọ́ nígbà tí èèyàn ti bá rẹ ti sọ̀rọ̀ ṣùgbọ́n wọn èèyàn àkókò yìí ṣùgbọ́n bá ti fẹ́yàn padà sí wọn obìnrin fẹ́ fún padà ní o ọba ti wí pé ẹ̀mí ọ̀padà fẹ́ bá rò wọn ẹ̀ẹ́dì tọ́wọ́ ẹ̀ fún mi lólóhùn tí wọ́n ti sọ wọn rẹ̀ bákan náà inú kátó sẹ̀tọ̀ àpò ìgbẹ́lẹ́gbẹ́lẹ́ àti tí wọ́n lọ ṣe ara ọkùnrin wà lóbìnrin tí wọ́n ló fẹ́ra wọn ó ń tẹ̀tọ́ ní ṣùgbọ́n kì í ṣe dandan. ẹ̀rí kì í ṣe dandan táwọn àtọ́fẹ́ ẹ̀ tó ti lọ sí ẹ̀ ó ti lọ sí àyẹ̀wò ó ti mú mẹ́díkù rìpọ̀tù wá ó tó ti fẹ́ ọ̀fẹ́ ọmọ mi ẹ̀ ti tiẹ̀ náà ní kò ní. ó tẹ̀tọ́ ní ṣùgbọ́n kì í rẹ̀ bí ẹ bá ti ṣe ṣe tí wọ́n bá ti ní aa kẹ́ni as kẹ́ni àbí wọ́n ní as méjèèjì tí wọ́n lè gbọ́dọ̀ fẹ́ra yín tó wọ́n ló ti lọ wọ nínú rédíò ẹ̀ gbọ́dọ̀ fẹ́ra yín wọ́n ti rà àwọn bá ti ṣe sọ ilé ká ṣe àkíyèsí rẹ̀ wọ́n mọ́ sọ́kọ́ àgbà àti ìdáwí lẹ́ẹ̀kan kí a padà síbẹ̀ níbi ọ̀rọ̀ táwọn ẹbí sọ́lọ́ àfẹ́lá kọ́ sọ wípé tàzọ́wọ́ ìdòlùwàlú ìdòlùwàlú wọn là á lè tẹ̀lé lórí àlùfáàkù tó ń ní ọ̀gbìn àtàwà ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀kẹ́sẹ̀ lọ́ni. bákan náà agbọ́dọ̀ ní ìdìbò tó lè máa fẹ́ra wa ìṣerú palapala ti wáyé láwùjọ asọ̀pálù káwọn àti ní kéèyàn kọlu dárí yẹn ìṣèkó ti ìgbéyàwó irú èyí tó ń tẹlẹ táwọn abára ẹni kọsọ àwọn abára ẹni tẹlẹ àwọn gbogbo eléyàn kò sọ náà kò sọ náà àwọn abára ẹni dáná gbogbo eléyàn kò sọ náà mùjálá tó yàrá ìfẹsà pé àṣẹ̀ǹtàlùkáwà ní bá bẹ̀rẹ̀ ìtakókò ìdí wáyé títakókò ìdí ní olórúkú méjì à ń pè gẹ́gẹ́ ní àṣìṣàbọ̀ ẹ̀kọ́ lóhùn ẹ̀rí òun ní pé màá fẹ́ kémi náà sọ pé mo fà á mọ́ àyẹ̀bẹ̀ kan mo fà á mọ́ kémi náà sọ pé mo gbà á wọlé ẹ̀rí eléyìí gbọ́dọ̀ wáyé o pẹ̀lú àwọn gbólóhùn tí gbogbo wa máa. táwọn tún sọ gbólóhùn yẹn ájẹgbére mo ní fẹ́ fóṣù fẹ́ fẹ́ tọ́ba parí ìwé tí bá bẹ́ẹ̀ ní kúkú kọ́ ọlọ sún parí ìwé ọjà sọ pé wọ́n máa fẹ́ parí ìwé gbogbo eléyìí a máa ṣàkíyèsí ẹ̀ dáadáa bákan náà wọ́n gbọ́dọ̀ fi lé di ndị wọn lápẹẹrẹ tó wá báyìí wọ́n ní mo fẹ́ fẹ́ fàáfíìmà lórí ọ̀rẹ́ ń ẹ́ kí ni wàá sọ pé mo fọ àyíṣà fún ọ lórí kí ni ọ five hundred fifty thousand ọ̀rọ̀ yẹn ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ síra wọn bẹ́ẹ̀ bákan náà ọgbọ́dọ̀ papọ̀ ọgbọ́dọ̀ papọ̀ bákan náà ìkíni kejì ẹni tí tí ó tó bàbá kó bàbá gángan gbọ́dọ̀ tó láti ṣe bẹ́ẹ̀ á tó ti bàlágà wọn ní láàkáyé ẹ̀rí bákan náà ìyọnu máa wá lọ́dọ̀ àwọn méjèèjì ìkọ̀ kẹ́nà méjèèjì ọ̀dẹ̀ gbọ́ra wọn yé àti ilé ìbò mi o ẹ̀sìn ọ̀bá ti ilé ìbò àdẹ̀ní sọ lárúbáwá tó bá ṣe òyìnbó ń sọ ọ̀gá yìí nínú ìlú tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ bá ń ọgbà àwọn ti fẹ́ àwọn ẹni tẹ́lẹ̀ yóò dẹ̀ sọ yìí ní ìsàlàyé dáadáa òun ni gbẹ́dọ̀ bèbí máa lẹ́sọ̀ọ́ tí yẹn máa ṣe ìbálò pẹ̀lú rẹ̀ lọ́kọláyà ó ti kó lè lóyún lóyún ọ̀jẹ̀ halal tó tó ọ̀sán náà gbé bèbí ya ẹni kó ti yé wọn nìyẹn torí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ já sí pé kíní kejì wọn agbọ́ra wọn yé nínú ẹni tó fẹ́ tọrọ ìyàwó àtẹnudọ́fà ìyàwó fún yẹn bákan náà ọgbọ́dọ̀ já sí pé ìkọ̀ọ̀kan tó yàwó àtọkọ wọn mọ́ra wọn kò sí gbọ́dọ̀ sí òkùnfà kan láti sọ pé wọn kò gbọ́dọ̀ sí kíni wọn kò gbọ́dọ̀ fẹ́ra wọn sábà wà sàkóso yìí agbáyọ̀ dá o àtìmọ̀ yẹn fún alẹ́ kan ó sì wá sọ hali ìdájọ mú sàlá sàárè lọ́jà lọ́sàlá agbáyọ̀ dá lọ́jọ́ òbí ìyọ̀dá tí mo wí ètè tí wọ́n ti mọ̀ mi kódà tí a bọ́dọ̀ mi láti wọ́n bo mi fún mi kódà mọ́mí rẹ̀ kẹ́ lọ́rọ̀ lọ́ra fúrẹ́dì fún mi wọ́n ra bisikíìtì fún mi kì í sì yẹ o bẹ́ẹ̀ bá tẹ̀ kẹ́ ògbẹ́ni yà gbèrè yẹn fi o wọ́n á ta gbogbo yìí èèyàn gbà yọ̀ǹda gẹ́gẹ́ bá lóko sálá ń sọ wípé láti ka ha ìlà ìwàlẹ̀ ìgbéyàwó tó pé tó wúlò kò lè wáyé sọ́lọ́ fẹ̀sán ayọ́nu sí àti pẹ̀lú ẹni tó já alákòóso rẹ̀ alákòóso yìí ajọkùnrin obìnrin ọ̀gbọ́dọ̀ máa yẹn kọ́kọ́ àgbọ̀dọ̀ pọ́ọ̀sì ẹni bá jẹ́ àmì lẹ́kọ̀ọ́ ẹni bá jẹ́ wípé kò sí ẹ̀wọ̀n tí máa ń bẹ lára àwọn obìnrin tí ò bá ti lára ẹ̀ mọ́ pẹ̀ lágbèrè òun náà dàbí abilé mọ́. tọ́jú bá jáde dé pẹ̀ lágbèrè òun náà di abilé mọ́ nìyẹn àmọ́ bí ẹ bá ti pẹ̀ lágbèrè bóyá bí ti kú ṣe táwọn mi máa ń tẹ́lẹ̀ kí wọ́n bá ti tẹ́ bára lórí padà ní pé kò sí ohun tí máa ń bẹ lára obìnrin yẹn lára rẹ̀ mọ́ ìyẹn náà gẹ́gẹ́ bí ọmọge láti àwọn ẹ̀sìn ẹ̀rí eléyìí ọjà àwọn kẹkẹ tí a ti àkíyèsí rẹ̀ tó àwọn ọ̀rọ̀ tuntun bákan náà lọ́la wọlé fáwọn fẹ́yàwó kí ìkè odó lè tó lẹ́yìn ẹni tọ́jú alákòóso àti alákòóso yẹn ọlọ́wọ́ má jẹ kó tó dé ń bọ̀ gbọ́dọ̀ jẹ mùsùlùmí ó yẹ ibi ẹni tó bá ní ọmọ sí ìlà ti mùsùlùmí kò lè fọmọ fún yẹn o ti ti di olóṣèlú obìnrin ní ẹ̀fẹ́fẹ́ òun ti ti ti Islam kò lè fọmọ fún yẹn yóò jọ ọkùnrin yóò ní láàdá yẹn yóò sàlágà yóò jọ ọmọdé àná ẹ̀rí. bákan náà obìnrin gbọ́dọ̀ tọ́lú tẹ̀lé náà fẹ́ fà fún bákan náà á sì sanwó fẹ́fẹ́ bákan náà á rí ẹlẹ́rìí á rí ẹlẹ́rìí èyí ti rí ìdájọ́ táwọn afáàní máa ń ṣe níbi òde ìyàwó wọn lè sọ pé owó ayé náà ẹlẹ́rìí tí o gbé ní ààrẹ lẹ́rìí méjì wọ́n jẹ́ ìjọba ẹ̀rí táwọn ènìyàn ní wọ́n ti gbàgbọ́ yé kí ni wọ́n láti dé tí wọ́n ní láàka ìlú yẹ. bákan náà a ti fi ìyàwó pẹ̀lú ẹ̀mí mọ̀ eléyìí náà tún jẹ́ láì tọ́wọ́ àláwùjọ wa pàpà tó làwọn ọmọdé wò. a ti lọ sí akódò a ti tó yé. tó fi fún yẹn dẹ̀ sílẹ̀ lọ́dún lọ àwọn á ọjọ́ sí àwẹ̀jẹ̀wẹ̀ mú yọ wá ti fi pé ipò ó ti yọ nígbà yẹn láàbò fẹ́ wá sí wẹ́jọ́ wẹ́mú ẹ̀dá kùtà aláàbò pupa sí àti sàkókò èyí tẹ́lẹ̀ eléyìí a kò ṣe àdéhìí rẹ̀ dáadáa anabi sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá wọn ni làkúndá ni làwọn oṣù ní wàlẹ̀ ìmọ̀ kò sí sàtúntò náà ìgbéyàwó ọgbọ́dọ̀ ní wẹ́jọ́ wẹ́mú kéde táàtọ̀ ìfọ̀fáwọn yẹn káàlì ẹ̀ fi má tẹ̀ fi sí ọjọ́ ti lọ á tó báyìí. يجب عليه حافظ الحديث هذا صلى الله عليه وسلم وبارك على محمد وعلى رسول اجمعين. الحمد لله فنحن لا نسمع عنه الا يستنزل بك على هذا القران الذي نعم به اذا ان الله عن الا بوقع وما وقع بك اذا حمل

لكن ما يبين الوزن الوزن إذا على إذا على الوزن الوزن على الجبهة فلا أقول على الإسلام أن يكون لا أقول إن أكلت فليس الأمر أكبر نعم إذا الإنسان يرى الأمر أكبر إنه متوقع الشيء أو táwọn ọba lóye pé dáadáa ni ó ní ìjọ àìsàn àwọn ọmọ ìwé lọ. Orí ṣe ìjẹ́ ìdáhùn ìjọ ọdún kí olùkọ́ ń fẹ́ akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀. Aláàkọ́ ni ẹ̀yẹ́ ìṣẹ́ àdúgbò tó wá sí àdúgbò àwọn ọmọ kí wọ́n mú náà tó kéré wọ́n wà nínú ẹ̀dá tó ń bá ọkọ̀ àwọn ní ẹ̀kọ́. Ẹ̀yẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله wà á lè sọ ìwọ̀n wọn lọ. kí olùkọ́ ọ̀kẹ́ akẹ́kọ̀ọ́ lọ́nà àdáyé ní tọ́tọ́nì tọ́tọ́nì. ẹ lọ́kùn kan ní ọ̀bá lọ fẹ́. èyí yóò tún máa fi tẹ̀síwájú ní ẹ̀kọ́ rẹ̀ tọ́tọ́nì lọ́nà àdáyé tó fi ilé lónìí. ẹ má jẹ́ àgbàdo gbogbo àwọn ìyàwó sàmẹ́bí fẹ́ sọlọ́mọ́ àlùsọ́lá akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ́ lábẹ́ ìjọ náà sọlọ́mọ́ àlùsọ́lá torí àtẹ́lẹ̀ sọ́kọ̀ọ́ àìsọ́lá mọ̀áyé mọ̀nẹ́sì ọ̀yẹ́ olùwọ́sí sọ́kòtò àpèyẹ̀dì rẹ̀. wọ́n sàtìjà sí fọ́nà ẹ̀tọ́ mo lè yọ̀ǹgbà bẹ̀rẹ̀ sí ibi ìlú rẹ̀. ìbéèrè yìí ó ti wà nínú àwọn kẹta tuntun díẹ̀ mo ń lọ́wọ́ tó ti ti pẹ̀lú pẹ̀lú. ẹ̀rí pàdé sọ́kòtò àìsọ́lá ó pọ̀ fún ẹgbẹ́ láyà kó kí obìnrin kan kó wà ní kọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin kan kó wà kọ̀rọ̀ pẹ̀lú obìnrin tí o lè fẹ́ àyàfi pẹ̀lú ilé ìwọ̀lẹ̀ bóyá bàbẹ́ abẹ́fẹ́ tí o lè lọ àti fẹ́ àbáko rẹ̀ tí o lè fẹ́ àbọ̀mọ rẹ̀ tí o lè fẹ́. káwọn lọ máa kọ́ rẹ ní níwèé ee nínú yẹ̀wò ìyẹn ní lẹ́sẹ̀ láti dání ti máa ráyè lọ́sẹ̀ ìyẹn kò dẹ̀ sí ní pẹ́kù ní ìyí láti dání ti máa ráyè lọ́sẹ̀ tó níbẹ̀ ká ní ìyẹn. nínú àwọn ẹ̀yẹ fún ẹnu ọ̀nà àbáwọlé lọ sí ti àgbèrè nígbà tí sẹ́rí ọ̀fẹ́ ká sàgbèrè àwọn ẹnu ọ̀nà àbáwọlé ló ti kánú rẹ̀ yẹn ká má Bẹ́ẹ̀ni, ìdílé ilẹ̀, ọwọ́ àmàtí wà sí. Títí ọlọ́wọ́ wa àlejò ọlọ́wọ́ ti di kíkó ìṣẹ̀lẹ̀ kọ́ máa ń wọlé dáadáa. Nítorí pé kàdáàdé kàkó ìṣòwò ìṣòwò ọmọ ọmọ ọmọ àyè.

wàá kú wọlé dé ó sì máa kọ́ ní ìmọ̀ àti mùsùlùmí súnà tọ́lọ́ wọn fi ní kí kẹ̀yìn ọ̀rọ̀ kan oníjà tí wọ́n máa pa aláṣẹ pé mo lò ní ìjà. torí bá ti tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ti rí ìyàwó yóò máa sọ fọ́ obìnrin pé ọyá lọ ní ìjà nígbà tí ò ti yé tí ó tẹ̀mí ẹ̀ wá kọ̀ǹtíṣẹ̀ tẹ́lẹ̀ padà tẹ́lẹ̀ wọ́n lè má padà bí ẹ̀fẹ́ ra wọn lọ́yà wọ́n padà sí ìtòrí ẹ̀dá tí wọ́n ní kí ló lè fi sálágájá ẹ̀ lọ́jọ́ àbúrò lọ́jọ́ àtẹ́sí fẹ́ bọ́dà tó láì wọ́n ní ìsìn ẹni tí ń fẹ́ ní ìsìn oṣù àwọn òṣèlú ẹbí àwọn òṣèlú ẹjá òkú torí bẹ́ẹ̀ ìyẹn lè fẹ́ kéèyàn mú wọlé kéwù kí wọ́n máa gbọ́ ní ìyìn náà wọ́n máa gbọ́ ní súnlẹ̀ tí ó fi yé fúnra ara rẹ̀ pé kì í ti kọ́ lọ fẹ́ yẹn tí ò fi ní padà bá sí ọwọ́ wa rẹ̀. Ibi ìbéèrè tó ń bá lọ́wọ́ ni wọ́n lé àti ẹ̀ka àwọn ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀ka bẹ́ẹ̀ ní àwọn olóògùn ní àwọn onímọ̀ òbí àyàfẹ́ àwọn ẹ̀ka lè ní òbí àwọn ọmọ Ah, èmi wọ́n ní èrò bá ń ṣe àwọn nínú kẹfẹ́ obìnrin lè gbà lọ́wọ́ ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lá yìí lọ́dọ̀ ló bá tó ẹsẹ̀ òun nínú àwọn ọ̀gáná fẹ́ẹ́ nígbà tó bá kò sí gbà láàyè fún wa wọ́n ní kí ló bá tún fẹ́ fún lóbìnrin lè gbà lọ́wọ́ ọkọ rẹ̀ bí ìsọdá sí owó fẹ́fẹ́ òun ní owó tàbí ohun tá a bá lè fi tówó. kò sí fún sáfù o obìnrin tó bá kọ̀ ní á àdìsí tí wọ́n sì gbọ́ yọ̀ wọ́n ní àdìsí àlùwá ìjìlá obìnrin tó wá bá sẹ́ni ìdínkù fẹ́wù ọwọ́ àti rẹ̀ fún àgbẹ̀bí ìdínkù fẹ́wù aláwọ̀ wọ́n rí báwọn ní ìkádà ìkẹ́nà ọ̀tá ló wá sí ìdí fàdé tó lọ́wọ́ àtàlà ìdí abẹ́ ojú ọlọ́run kí lóní olóhùn òní kẹta àkódà ó tó ga onírin ọ̀gá onírin òsọ̀nà láti lo ìgbéyàwó lówó ó tó ga onírin lọ́wọ́ wá ó ní kó dàpọ̀ kí lọ́ wá ní wọ́n ní ká tẹ́lẹ̀ wọ́n ní aṣọ ìdàbọ̀ra wọ́n dá tí wọ́n bá lò sí lójú rẹ̀ tó bẹ̀rẹ̀ bá lò sí ní ìwọ lò ẹjọ́ náà ní ọ̀dà kí ló wà pẹ̀lú ẹ̀kọ́ náà kàn án kó ló ń kọ́ tó bá pa wọn. ọ̀dà lọ kó kọ́ ìdí tí wọ́n ní kó gbé mọ́tàkùn lọ́wọ́ kó gbé kùrán lé lọ́wọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ àmùfà nípa bẹ́ẹ̀ pẹ̀lú àyà tó fi mọ́ yẹn mo ti fà á fún ọ gẹ́gẹ́ bí ilé alátẹ̀lẹ̀ títí ọlọ́run ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn yóò alátẹ̀lẹ̀ títí ọlọ́run ẹ wo kò sí kò mọ́ rí wa ẹ lè pe ipò tó tún kò lù bàbá tó bí wa yẹn lọ́wọ́ àti tí bàbá wa bá lọ́wọ́ fẹ́ kẹ̀kẹ́ tí kò mọ́ rí wa ló ń fẹ́ ẹ mọ̀ fún bàbá wọn dákẹ́ ipò bẹ́ẹ̀ tó tún lágbára jù yẹn lọ mo là ni wọ́n ti wá fa ìyàwó yẹn fún arákùnrin yẹn pẹ̀lú àlùkò àdìgbò lọ. torí bẹ́ẹ̀ obìnrin yóò gba owó àdéhùn tá a lè fi tó owó yẹn ti pọ̀ díẹ̀ omi lè má rọrùn obìnrin ti fún yẹn ní kọ́lọ̀. torí tó kẹ́tọ́ tí kò pọ̀ láwùjọ táwọn obìnrin ti fi wọ́n kọ́kọ́ mọ́ láì fẹ́lẹ́ di ọ̀kan ló wọ́n kọ́kọ́ mọ́ nígbà wo ti kówó díẹ̀ náà rẹ̀ ti fẹ́ tẹ́lẹ̀ obìnrin tó fi ń pé ìyàwó five thousand níjọ́ ni wọ́n ń ṣèyàwó wọ́n ní kí ni sọ̀rọ̀ àkíkẹ́ mú wa lóòótọ́ lódodo àdéhùn sọ́kùn mọ́ àṣálá ó ní obìnrin tí kò fún ẹ̀kọ́ ìdòwú lẹ́ni tí ẹ̀ wú ẹ̀ bá kéré ẹ wá já bẹ̀rù ọlọ́run téèsì tọ̀ ọ̀tà sínípa obìnrin ni gbogbo àjábẹ̀ ètò sínípa obìnrin ni àti gbogbo àwọn fẹ́ẹ̀ níta ẹ̀sìn ẹ ti ká gbówó yẹn lọ gbówó yẹn ọjọ́ ju lápẹẹrẹ tí obìnrin ní ẹsẹ̀ ní two hundred thousand one hundred fifty thousand tọ́ fẹ́ fún sọ̀dá yìí ó ti fẹ́ gbogbo ẹ̀ kò lè sáré owó yẹn kó lẹ̀ fọ́sọ fóun lọ lórí pé owó yẹn ọlọ́run ló tún mọ iye ọmọ yóò fi mọ kó tó kù lọ́dọ̀ ẹ̀ tọ́ba ló fẹ́ kọ́ ẹ lọ́wọ́ ẹ pé mo fẹ́ kù ló fẹ́ kú jọ ní bẹ́ẹ̀ bá ti fẹ́ kú kábà yìí torí wọn wà nínú lànà òun ni pé wọn tó ti sàdá yìí nígbà yẹn owó fẹ́ fẹ́ kọjá padà tọ́ pé yọ̀ lẹ́ kùránì mọ́ ibè àdéhùn yẹn ṣe rú dọmọ ó ti ṣẹlẹ̀ sáfẹ́tì sọ́lọ́ àtọ́lá wọ́n tún sọ fún ìyàdọ́mọ lóàjì ó yẹ kí wọ́n gbowó lórí ẹ̀ wọ́n gbowó lórí ẹ̀ òun ni wọ́n tún sọ̀dá àgbè rẹ̀ tí wọ́n fi fẹ́ níyàwó tàbí kí yẹn lọ́ọ́ ti gbà irú èyí sàtẹ́bí musa alẹ́ sàlámù sàlámù tó ṣe fún àṣẹ́kù kẹ̀dé òníjọ́ yẹn ọlọ́run ti gba ọdún mẹ́wàá òun ló fi sọ̀dá àti ló fi ṣégin ní o nínú fi ṣégin ní ọ̀ká lè fi sọ̀dá omi tó ṣe ilé ọ̀rọ̀ tí omi dára ní wọ́n dára sílẹ̀. obìnrin tó ṣe ilé ọ̀rọ̀ lọ́wọ́ tó wáyé jáde láyé áwọ̀ ẹ̀ lẹ́nu kò sí kẹ̀kẹ́ káàkiri ọlọ́run ọ̀gá lẹ́wọ̀. irú ẹ̀ lẹ́nu obìnrin ti ti mọ lọ́wọ́ tó kàkà wọ́n wẹ̀ wọn náà á sì lọ ọlọ́run ọ̀gá lẹ́wọ̀. wọ́n ní ká sí ẹ̀ka ọlọ́run ọ̀gá lẹ́wọ̀ ẹ̀ka ọlọ́run ọ̀gá lẹ́wọ̀ ẹ nítorí wípé àtẹrẹ àtẹrẹ lẹbi ìyá ìpàdé òkú bí ẹkẹ ṣe yà ìsàlálẹ ní máa ń yọ tọrẹ ní gbọ́dọ̀ ọmọ ọmọ bàbá ni tàbí bàbá bàbá àtàwọn tí wọn tún jọkùnrin lẹ kódà ọmọ ènìyàn lè pààyàn kọkọ bóyá bàbá rẹ fún ìsìn abẹ́rẹ́ ìbárẹ̀ ó lè pààyàn kọkọ ó lè jákòó yẹn lọ́pàá yẹn kọkọ ó lè jẹ́kùn ẹ wá ìwú tí ó sì yẹ tó fi sọ yẹn òun ni pé bàbá tó náwó lé ọ tó fi ẹ kò mọ lọ ẹyin lẹ ń kẹrìntì láyà láàrin ara yín ara kúndẹ ìyapa káàkiri Ọlọ́run ọba àmì tó pa ni Ọlọ́run pàṣẹ ìyàwó èyí sí àlejò pẹ̀lú ìyọ̀ǹda àwọn wọn náà wá yọ̀ǹda ọmọ ti ìyàwó ní sùkú bàbá tí kó wuli sí ọmọ òun ó ti lọ kẹ́kọ̀ọ́ wa àti ìyàwó ní ní sùkú lọ́lọ́ ní ìṣẹ̀lẹ̀ òun làwọn lé mi. Irú àjọ wọ́n ti ti pẹ̀lú ìgbà sọ iná ẹ̀mí ọ̀jẹ̀ ẹnìyẹn kọ́ bẹ̀rù ọlọ́run àgàgà tí ò bá lè fi ẹlòmíì láyé tiẹ̀ tó kà ní. bó ti kú kele yóò fi sọ pé ọ̀la yóò máa fẹnu kọ́ gbogbo àwọn obìnrin láyé ike ẹ̀ ó rí pé kọ́ bá máa sọ̀rọ̀ yọ ó sì fẹ́nu jà dáadáa wọ́n máa wù kí ọba lọ́dọ̀ ẹ ọba tẹnu ẹ kékeré ẹ bá kẹ ọdẹnu àkàràkà ìyẹn bá lóhùn ti gbọ́ ìyẹn ti fẹmí ti tọrọ àwọn obìnrin bí akọ̀ yẹn tọ́lọ̀ bá ní sàn lẹ́sẹ̀ wọ́n ti sábà máa ń ṣe bẹ̀rẹ̀ wájú báwa bí máa wọn lọ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà obìnrin bá ti wò bọ́rọ̀ gidi ní sọ bó ti yí ìyẹn tí ọba dé ìdí àbọ̀ pé ìyẹn ti nínú tẹ̀mù lẹ́sìn tọ́lá tẹ́lẹ̀ tọ́lọ́lọ́ àdùsọ́lọ́ ó nínú àmì láàbì mú lójú méjì òun náà ní ìdá wáyádá àkùnà tó bá sàlùkà wà ní ààyè irú ẹ̀ náà ní tiẹ̀ yẹn kí yẹn gbọ́ mi sọ̀rọ̀ kí ni kí wọ́n ká gbogbo ìyàwó ìyẹn kó kí n sọ̀rọ̀ ọ̀wá padà fẹ́ mọ́ irú eléyìí ìjàmbá àdùkáwà ni ni ìṣesí ìmúlẹ́sìkì ọjẹ́ àti ìmáàkú àlàmẹ́rin lórí pé akéde yẹn sọ̀rọ̀ abẹ́ ọmọ padà lórí bí ó lè ìgbàlẹ̀ ẹ̀fọ́ ìwọ lọ́wọ́ ayé tí wọ́n padà tẹ̀lé sí ìjọba lọ́wọ́ ayé. ìbéèrè káàkiri àwọn ìgbà tó lọ bẹ́ẹ̀ rẹ̀ lẹ́yìn láti ọ̀dọ̀ ilé ara ẹlẹ́yìn tó máa ń gbé lọ alábàtà wọ́n gbé tí ó sọ bẹ́ẹ̀ láti máa yẹ kúrò. wọ́n ní ìjẹ́lá ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ́lọ́ wọn àdìsọ́lá tí wọ́n á máa lọ ọ̀dọ́ rẹ̀ láti lọ sí ìkáàrọ̀ ìkáàrọ̀ òun ti wá orí ọlọ́run sí ìfẹ́ àdáwọlé ní ẹ̀fẹ́ dáwọlé ní bóyá ẹ̀fẹ́ ní ọmọ ni àbí ẹ̀fẹ́ láyà àbọ̀fẹ́ fẹ́rẹ̀ ẹ̀fẹ́ àbọ̀fẹ́ wálé ẹ̀kọ́ bá ti wáyé kéèyàn wá sí ti ọ̀rọ̀ kó ti wá lọ kàlẹ́ ti dá lè nà bùlá ọ̀rọ̀ jẹ ọlọ́mù sàlá wípé anẹ́bí sọ́mọ́ wa sọ́lá kọ́ wa lẹ́kọ̀ọ́ kéèyàn bá gbèrò alámọ̀rí ìdásẹ́kọ̀ọ́ kẹ́yìn bá ti ti kára فبيعني اللهم انا نستخيرك بعلمك ولا نستخيرك بقدرتك في دينك ìdí ọlọ́run mo ń wá orí rẹ pẹ̀lú náà rẹ ẹ mo sì ń wá agbára ìkápá ọlọ́run àpẹ̀lẹ́ agbára ti tẹ̀ mọ́ orí wọn lọ́mọ èmi ọmọ tí o bá gómìn ṣé ń lò ní sọ tó fi wá lé ní ìdíkàtà rẹ sí wọn lọ tó bá mọ̀ èyí pé tẹ̀sán fẹ́ dáwọ́ lé ìrere ni ọmọ ká lórí nínú ayé mi àtẹ̀sìn mi lákùnjẹ́ ọ̀rọ̀ òkàdà rẹ̀ lọ́ba rí pé láburú ti gbé mi kó bẹ́ẹ̀ lé nǹkan náà ti bẹ̀rẹ̀ sí irú yẹn kálukú ni wọ́n ní kó ṣe kò sí ohun tó lè wọ ara rẹ̀ sí ìsẹ́nẹ̀ rẹ̀ òun la dún àwọn àbá àti ní máa ń pẹ́ ní wọ́n bá débi òde àdúrà wọn kẹlọ pé pàtó àbá àti ní tó kò pé gbogbo ọdẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa wá sọ̀rọ̀ torí tẹ́lẹ̀ na bá sọ̀rọ̀ yìí pé ọmọ mi lọ́wọ́ ilé ìwé ọlọ́dún àmúṣe òṣèlú ẹnìkan fẹ́ ti dé ni yóò ní rọ aláboyún ọlọ́dún wọn bí wẹ́rẹ́ tó ya ẹnìkan tún ti dé yóò ní rọ àwọn ìtọ́ wa ti rí àjò rọ tún ti dé kátàkárà wa fẹ́ fẹ́ oṣù. wọ́n rẹ̀ ní kájú kó lè kí ni o rẹ̀ ti النبي صلى الله عليه وسلم قل يدي يوم حديث حفصة رضي الله تعالى عنها قل يدي يوم صلى الله عليه وسلم tọwaasi léèrè ti pàṣẹ ọlọ́run ọ̀dẹ̀ ti tẹ̀ ní sáà pẹ̀lú ogójì ọjọ́ nínú ẹ̀dá wa tó bá nígbàgbọ́ tí mo ti yẹ wò sọ ó ti ṣe kékeré pẹ̀lú mọ́tò àlẹ́fàmẹ́lì tọ́lọ́ lọ́wọ́ àlẹ́fàlà. tọ́rọ ẹni tọ́lọ́ ọba yẹ kí o bá wá ń lẹ́yẹ ẹni tí wàá ń báyẹ̀wò ní ẹgbẹ́ kọ́ bọ́yà fà omi nílò ni àti ń fi ìyẹ̀pẹ̀ ṣeré ni àbá àbá onídọ̀tí bá a ní àbá àbá àti fún gíláàsì ni àbí ìtọ́sà tẹ́lá ni àti fún ọ̀pátá ọ̀daràn bá a ní gbogbo wọn. lóbi ẹni ẹtọ́ lọ yẹ fẹ́wọ́ kan lọ́wọ́ nígbà wọn ọgbọ́njẹ ọjọ́ òdìgbà tó fi wọn fẹ́ẹ́ sọ ọba tó àbúrò àgbọ̀ àwọn àwọn ọkùnrin bíi mẹ́ta lọ fẹ́ẹ́ tó ọlẹ́ẹ̀dọ́kùnrin mẹ́ta ló kù wọn ọfẹ ọtí fẹ kọta wọn bẹkẹ bá ń wí kọ yìí náà ayọ kẹkẹkẹ àtúntà ìdílé ẹ omi ti fún wa ọ ìyẹn mélòó ni wọn nìkan dá lóhùn ẹ tó gbélé ìtòrí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn ọlọ́pàá orí ìjọ.